yeah ṣe bòmílà kò dẹ̀ ṣe ta a mi sí. ògidì ajábalẹ̀ ìròyìn lẹ́yìn pọ́npẹ́lẹ́ ajábalẹ̀ lórí Fresh FM. ajábalẹ̀ lórí Fresh FM ajábalẹ̀ lórí Fresh FM àwọn ìròyìn ilé wa tó jáde fòtò ní ìròyìn kálẹ̀ kakọ́ káàkiri àgbáyé ẹ wá gbọ́rọ̀ yìí lórí Fresh FM Ajaabale lórí Fresh FM. Ajaabale. Ajaabale. gẹ́gẹ́ bí ìṣe wa ọ̀ torí pé ìgbàkúgbà tẹ́ ẹ bá ti ń gbọ́ orin yìí orin àpéwọlé wa náà ni tẹ́ ẹ bá ti gbọ́ ẹ mọ̀ pé a tún ti dénú agbèdé ní kẹ̀búyẹ̀rì agbèdé ní rabaji gan agbèdé ní rẹ̀gẹ̀dẹ̀ fíìn wọ́n ní bí àtótó bá ti tó kí àárẹ̀ ọmọ rẹ̀ pẹ̀lú ẹ̀ ní o nítorí pé àwa ti ṣetán o àwa ti gbáradì àwa ti rẹ́dì ǹjẹ́ yìí náà ti ṣetán àwa ṣetán láti ka ìròyìn fún yín ṣe é ṣetán láti gbọ́ ẹ mọ́ bá tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ gbogbo èyí tá a bá kà sí létí yọba yín lẹ́jẹ̀ mu ẹ bá ní gbọ́ nínú àwọn ìwé mẹ́rin tá a kó wá lóòrọ̀ tòní gẹ́gẹ́ bí ìṣe wa Nigerian Tribune Daily Sun Vanguard àti Punch kí ni táwọn ìwé ìròyìn ọ̀hún tí wọ́n ń sọ lóòrọ̀ tòní ẹ wo ẹ pè ń bẹ lára bí ara akẹ́kọ̀ọ́ á sọ ẹ wo ìdúró sí ìbẹ̀rẹ̀ òsì o fún ẹni ó gbódómì àfàtẹ́lẹwọ́ fọnà kan kì í dúró parí ìjà fún anybody ẹ̀já lọ sínú àwọn ìwé ìròyìn ọ̀hún káwọ̀ bẹ̀ lọ ní sánsánsán wọ́n ti sọ̀rọ̀ báyìí èèyàn kan NLC iná ló sọ̀rọ̀ ẹgbẹ́ àwọn lọ́gàlọ́gà lẹ́nu iṣẹ́ ọba TUC Trade Union Congress wọ́n sọ̀rọ̀ wọ́n làrọ̀ mọ́lẹ̀ wì ní gbangba ìta ìwé ìròyìn Nigerian Tribune ní àárọ̀ yìí wọ́n ní ètò ìsúná ọdún twenty èyún 2024 budget wọ́n ní gbogbo bí wọ́n ṣe hun jọ àwọn tí ń ṣàkóso ìjọba nìkan ní orí nǹkan pọ́nlá bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn Nigerian Tribune ní òwúrọ̀ tí òní òun náà ní eléyùn bákan náà àwọn ìwé tó kù náà wọ́n rí tí wọ́n sọ ọ́ wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ti bẹ̀ sí fẹ́ máa kọ́kàn sókè báyìí pé ṣé kìí ṣe ṣé kìí ṣe wípé wọ́n ò fi owó lé owó epo bírú èèyàn bá tún lọ rèé fi wáyé àjẹ́ pé tó ọ̀tàn ọ̀tàn nù o wọ́n ní kọ́mọ nàìjíríà ẹ máa wòye o torí pé kò sí nǹkan tọ́jọ́ o NNPCL wọ́n ní gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn ń sọ yìí kò sí ntọ́jọ́ o wọ́n kàn hùhùn kùhùn wọ́n hùn jọ fún àní àyà mi balẹ̀ wá gbó wá àmọ́ ìròyìn kan bẹ nínú ìwé ìròyìn ti Daily Sun níbi tí wọ́n lé sí sáńbọ̀dù ìta gbangba rẹ̀ ọ̀halẹ̀ kàràrà ní ìta báyìí o ó sọ yìí pé hmm, àrọ́mọdọ́mọ àtìrandíran ọmọ tí wọn ò tí ì bí ní Nàìjíríà wọ́n bá gbèsè kẹ̀ǹkẹ̀ gbèsè wọ́n bá gbèsè nílẹ̀ Ọbásanjọ́ ní ń kìlọ̀ o wípé àyàfi ká sọ sí o gbèsè yìí máa ń pọ̀ lápọ̀jù o ó dàbí ìgbà táwọn ń lù jọ̀hún tí wọ́n bá ń lùlù fọmọ lóòkú tí wọ́n bá rí i pé ọmọ lóòkú fẹ́ máa kọjá àyàwó gbèsè kẹ̀ǹkẹ̀ gbèsè kẹ̀ǹkẹ̀ gbèsè kẹ̀ǹkẹ̀ òun ó sì máa jókòó sí ní fura àmọ́ Ọbásanjọ́ ti kìlọ̀ o wípé ká sọ o ká sọ ọrùn èèwọ̀wé ọrùn èèwọ̀wé àfàìmọ̀ kọ́mọ̀ jẹ́ pé àtìrandíran àwọn ọmọ ọmọ àrọ́mọdọ́mọ tí nàìjíríà ò tí ì bí wọn ó sì bá gbèsè yìí wọn balẹ̀ ní rẹ́gẹ́dẹ́ fín. ẹ wá jẹ́ kí a lọ sí ìròyìn tó jẹmọ́ ti agbo ti òṣèlú ìjọba ìpínlẹ̀ Ondo lábẹ́ Lucky Aiyedatiwa ó ti sọ pé àwọn tí wọ́n yàn gẹ́gẹ́ bí alákòóso láwọn ìjọba àbílẹ̀ èyí wọn alága ìjọba àbílẹ̀ ẹ lọ rèé rọ kúnná ẹ mọ́ tí mọ̀ ṣe anything báyìí o nítorí pé àádálẹ̀ tí àtúnṣà náà ni ní e, ìpínlẹ̀ ti Ondo lọ́wọ́lọ́wọ́ báyìí àmọ́ òótọ́ ọ̀rọ̀ mi tún jáde látẹnu àkọ́kọ́ ló kọ gbajúgbajà onímọ̀ nípa òfin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó tún dúró gẹ́gẹ́ bí ẹni tí máa jà ti sọ̀rọ̀ ó ní ẹjọ́ kílẹ̀ ń bò ó kí ni tó dé báwo lọ̀bọ́ sórí tí náà kí o ṣe ẹgbẹ́ ọmọ nàìjíríà láàyè bí ọ̀wọ̀ kẹjọ ń kákò káàárọ̀ ọmọ gbé nǹkan jà bí ìbọn ká mọ̀ ọ́n gbé dání ká gba láìsẹ́ǹsì bàbá gba láìsẹ́ǹsì bẹ́ẹ̀ nìkan bá ṣe gìjàwọ́ náà ó ṣe páyà mọ́ onítàn ni ńgbọ̀ bá gbà pé n tó gbé lọ́wọ́ lèmi náà gbé lọ́wọ́ kò ní sí wàhálà tá a mọ̀ káyà òkè mọ́ ní orílẹ̀-èdè nàìjíríà àwọn àkòrí tí ń bẹ lọ́dọ̀ tèmi ò lè léyìn mú tọ̀dọ̀ tiẹ̀ náà. láwọn àkòrí tí ń bẹ lápá ọ̀dọ̀ tèmi náà ti àwòbá gbàgbé ọ̀ràn tí pé lánàá ńlá kà á wípé àwọn tí ń jẹ́ alágbàtà epo àti iléeṣẹ́ NNPC òun náà ni wọ́n ti ń fa ọ̀rọ̀ kan mọ́ ara wọn lọ́wọ́ lè tó ní ṣe pẹ̀lú iye tí wọ́n tó máa ta jálá epo bẹntiró aníléeṣẹ́ NNPCL òun náà ló ti ṣàlàyé pé kò sí ààtò kankan ẹ̀yin ọmọ orílẹ̀ Nàìjíríà ẹ fọkàn yín balẹ̀ o àwọn ò pa ààtò kankan bó ti wulẹ̀ wò mọ́ láti tún yín owó tẹ̀ ń ra jálá epo bẹntiró láti tún yín sí ọwọ́ òkè lórí n ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú lójú ọ̀gbagadé ìwé ìròyìn the punch mo ti rí níbi tí wọ́n ti ní àtìkù ní òun tó ń láfojúsùn láti tún díje dupò ààrẹ bó bá dọdún twenty twenty seven lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ́ òṣèlú onítẹ̀síwájú tí ń ṣèṣèjọba lọ́wọ́ lásìkò tá a wáyé apc wọ́n láwọn ń jẹ́jẹ́ pé èyí o àtìkù tìkù ó sáà fẹ́ràn ká mọ bojú rẹ̀ jẹ́ ń gbòòrò ayé ó fẹ́ràn ká sáà mọ fẹ̀yìn rẹ̀ jẹlẹ̀ nígbàkúùgbà àwọn tún ṣe tán bó bá tún dọdún twenty twenty twenty seven láti tún fi ẹ̀yìn rẹ̀ jẹlẹ̀ bó o tún ṣe ń láfojúsùn láti tún dé ipò ààrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà lórí nǹkan tó wá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó náírà ẹgbẹ́ àwọn olùdókòwò nílẹ̀ yìí TUC ó ní àti sọ̀rọ̀ tí wọ́n pabì yabìdún ẹ̀ o wọ́n sì kọjú ọ̀rọ̀ ọ̀hún náà ní sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé ẹ tètè mú òpin dé bá bí owó náírà tún ṣe wáá fẹ́ di ọ̀wọ́n gógó bíi mí eégún o pẹ̀lú bí ìjáwálẹ̀ bó ṣe ń dégbà agbára owó náírà lójú ọjà àgbáyé àti bí ọjà bí ó ti ṣe ń gbówó lórí gegege bẹ́ẹ̀ òun náà ni mo tún rí ìròyìn eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ti ọ̀rọ̀ owó náà ni èhé kọ́l kọ́lọ́hún ṣàṣàánú wa wọ́n ní mínísítà tẹ́lẹ̀ rí lẹ́yìn ní àjọ EFCC òní àmọ̀ ti dúnkokò mọ́ mínísítà tẹ́lẹ̀ rí wípé àwọn ti fi páńpẹ́ òfin gbé e kó wá máa ṣàpàtẹnujẹ́wọ́ níwájú àwọn bí wọ́n ti ṣe ná owó kan tó tó bílíọ̀nù mẹ́tàdínlógójì náírà ọlọ́run ó ṣàánú wa. alright ẹ tún gbọ́ díẹ̀ nú àwọn àkòrí kó tó di pé a ṣẹnu dédé síbí lọ sí ẹ̀ka àpolówó ọjà wọ́n sọ ọ́ nínú ìròyìn kan gbangba ìta ìwé ìròyìn ti Nigerian Tribune níbẹ̀ ni wọ́n fi sí o tó ń ṣe àlàyé wípé iléeṣẹ́ tó ń rí sí ìgbòkègbodò ọkọ̀ òfurufú Federal Airport Authority of Nigeria wọ́n ní ẹ̀sìn sẹ́nu fẹ́ mú oṣù méje sí kọjá lọ àwọn olè fi jí gbogbo kébù tí ń bẹ ní Lagos Airport ẹ̀ àgbọ́kẹ́nìkan kan fọ̀hún tó ìwé ìròyìn Nigerian Tribune ló gbé sí gbangba ìta tiẹ̀ ẹ lórí ti owó oṣù tí ó kéré jùlọ TUC èyí kan NLC ó ti parọ́wà fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí pé àwọn àdéhùn tá a jọ ṣe ẹ dákun ẹ mọ̀jẹ́ ọ yẹ wọ́n ní bí ojú bá yẹjú kó wọn làfàwọ̀dá o ó dáa jẹ́ ń fi kókó eléyìí kádì àwọn kókó tí ń bẹ lápá ọ̀dọ̀ tèmi ńlẹ̀ ń gbà hàn lórí àwọn ilé ẹ̀kọ́ tán jẹ́ ti ilẹ̀ òkèrè tíjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ní òun ti wọ́gi lé òun ti gbé àgádágodo sẹ́nu ọ̀nà ilé ẹ̀kọ́ wọn pé àwọn ìwé ẹ̀rí ayédèrú òfegè tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ ni wọ́n ń kó jáde tí wọ́n sì ń fún àwọn akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ wọ́n ní ọ̀rọ̀ náà kò tún ṣe bẹ́ẹ̀ kó tún yọ Kenya Uganda àti Niger kò tún yọ àwọn náà lẹ̀ báyìí àwọn ilé ẹ̀kọ́ tí wọ́n sì ní wọ́gi lé tẹ́lẹ̀ lánàá méjìdínlógún ni wọ́n tán jẹ́ ti ilẹ̀ òkèèrè bẹ́ẹ̀ làwọn kan wọ́n ní mú ìdálọ́wọ́kọ́ wà fáwọn náà ni pé bóyá wọ́n sì ń ṣe àyẹ̀wò kan àbáyẹ̀wò kan lè lórí. ọ̀dà ìwọ̀nba àwọn àkòrí ohun tí a yọ síta fún yín látòjú àwọn ìwé ìròyìn tó jáde láàárọ̀ tòní òun náà nù ẹ̀jẹ̀ àṣẹ̀nú dédé kalọ̀ ṣẹ́ka àpolú ọjà pàápàá tá a bá fi padà dé. Hey ẹ̀kúnrẹ́rẹ́ lẹẹmọ gbọhùn aka ti mẹnu òwe ròyìn yes torí pé ní bájí tòní bá ń halẹ̀ pé wà láì tí mẹ ìdákú mẹ lọ pátápátá tájí tòní bá dákú amọjì mọ. <laughs> kò sì jù bẹ́ẹ̀ lọ àpàràbọ̀. ajá balẹ̀. ajá balẹ̀. iyọ̀ kéèké tó bá ẹnjìnírìn kan sí àǹfààní ńlá tí relé yìí ò fún gbogbo ẹ̀yin èèyàn tẹ̀ fẹ́lẹ̀ síbi táwọn èèyàn ti ń gbé tí náà mọ̀nàmọ́ná wà ń bẹ̀ tọ́nà sì da dórí ilẹ̀ náà pẹ̀lú perimeter fence àtàwọn ohun amáyédẹrùn mìíràn tó ń dé ètò ààbò tó péye pàápàá jùlọ tí kò sí payà wàhálà ọmọ nílẹ̀ rálẹ̀ kó o gbalẹ̀ lójú ẹsẹ̀ ni iléeṣẹ́ miyàn KK Global Engineering Company tó wà ní MKK multipurpose building agara odò ẹja new garage area Ìbàdàn ló ń ṣe gudugudu méje yàyà mẹ́fà fún gbogbo àwọn oníbàárà wọn iléeṣẹ́ tó ti wà fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn tí kò sì sáà lébù nínú orúkọ wọn àwọn lónìí estate tó wà ládébáyọ̀ area olúyọ̀lé local government headquarters office ìbàdàn. nítorí àǹfààní fifty percent discount promo tó ń lọ lọ́wọ́ ẹ lè rí rà ní four hundred and fifty thousand naira ní grace estate pẹ̀lú ẹ̀bùn standing fan. bẹ́ẹ̀ làǹfààní san díẹ̀ díẹ̀ náà tún wà ìwọ náà tara ṣàṣà kó wá gba fọ́ọ̀mù dáǹfààní yóò tó kásẹ̀ ńlẹ̀. kọ́lọ̀ whatsapp zero seven zero five three nine three six zero one three zero seven zero five three nine three six zero one three. ilé ìyá yorùbá. bọ̀dá àdìsá ẹ dákun ẹ jẹun. ṣé o sì. ẹ gbọ́ ṣé bọ̀dá táyé mẹ́kùn náà ló sì ń lé ta wá sí ìṣá. of course. ẹ of kọ́ lónílé. mo ní táyé lónílé tà ń sí. ẹ ẹ ó ṣeun tó tó báyìí nírú wa ò sì mọ. ẹ máa wọ bẹ́ẹ̀ yẹn bá ti nílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́rẹ́ ilé ti parí. wonderful. wo ṣe ń já ọ ọ̀dọ̀ design bricks ló ti ralẹ̀ kódà àárọ̀ yìí ló tún ṣẹ̀ṣẹ̀ já mi sí. wípé design bricks tún ṣẹ̀ṣẹ̀ bẹnu fún ilé àlùbáríkà kan nílùú Ìbàdàn. ṣé lóòótọ́. yẹ́sìkẹ́ ìyẹn ni wọ́n ń pè ní London Villa Estate three hundred thousand naira péré ni wọ́n ta plọ́ọ̀tì kan bẹ̀ apẹtẹ ológun ẹ̀rú ròdù lọ́wà nínú àyíká tí wọ́n ti pèsè oríṣiríṣi àwọn nǹkan amáyédẹrùn bíi electricity solar street light borehole ọ̀nà tó yọ security tó tà láìtì pé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wò mí ó sì yẹ kí wọ́n lò nípìn bẹ́ẹ̀ o. wàláì mo fọ́ ẹ dẹ́kun ẹ fún mi nọ́mbà wọn bó tiẹ̀ ṣe plọ̀tì mẹ́ta ń bẹ̀ kémi náà lọ rà. ọ̀yá pé design bricks sórí zero nine zero three nine three seven five one one zero. London Villa Estate ẹ̀bùn oríire fún ọ látọwọ́ design bricks. Ah, ó yọ bí ọjọ́ ó làkànlẹ̀ bí òṣùmàrè ìràwọ̀ tó ń bẹgbẹ́ lẹ́rù fẹ́ràn tó jí oògùn ẹ̀já tẹ̀jẹ̀ ṣe amáradán amárabọ̀sípò ferrotogin ó dé o. ìran tuntun ìran tuntun nìkan mà kàn ẹ̀bùn tuntun. sọmọdé tàgbà ni o. látọjọ́ ìwá ni gbogbo wa ti retí ferrotogin blood tonic wáyé o pẹ̀lú ferrotogin oògùn ẹ̀jẹ̀ alágbára yìí ẹ̀ ayé ti tún bẹ̀rẹ̀ náà nìyẹn ferritojin oògùn ẹ̀jẹ̀ tó ń fúnni lókun àtagbára amárají pépé ìwọ náà wàá darapọ̀ pẹ̀lú àwọn tó rìnrìn nígbò fọjọ́ iwájú wọn ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní oníhóró tá a mọ̀ sí capsule àti olómi tonic ferritojin oògùn ẹ̀jẹ̀ yìí wà ní gbogbo ojúlówó lẹ́tàjẹ́ oògùn káàkiri orílẹ̀-èdè wa nàìjíríà iléeṣẹ́ bond chemical industries limited ló ń ṣe ferritojin oògùn ẹ̀jẹ̀ láti ìrandíran. ayọ̀ ń operation seven two seven ó dá mi lójú ayọ̀ rẹ̀ rè o ẹ kú ojúlọ́nà ẹ̀ mímí ẹ̀ ti mì ìmọ̀lára rẹ̀ ti ń gbojú ọjọ́ afẹ́fẹ́ rẹ̀ ti ń fẹ́ wọlé yẹ́ amìlúmilẹ̀ mi gbogbo àgbáyé títí ìpàdé àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún táwọn ogun ọ̀run ti máa ń sọ̀kalẹ̀ bàbí sí event center lọ́jà agbára ìmúlójú ọ̀nà Ṣàngó Sẹ́lẹ̀yẹlé tọ́lọ́run tọwọ́ akọni obìnrin tí pé wọ́n mi gbogbo àgbáyé gbé kalẹ̀ màmá wòlíì ọmọ wòlíì pásítọ̀ mrs ẹ̀bọ́nlúwọlúwà ṣèyí bákàrẹ̀ operation seven to seven ó wọlé dé bìbà aago méje alẹ́ sí méje ìdájí ni lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four níbi tí gbogbo ènìyàn ti m máa bẹ́ṣọ funfun sára kiniwin láti pàdé arúgbó ọjọ́ tẹ́wọ́ gbari gbẹ̀bùn àtìgbéga tó hẹ̀rẹ̀ tẹ̀ twenty twenty four tó bá ti dé gbogbo àgbáyé ní mọ̀kú torí àmì lùmí gbòòrò gbogbo àgbáyé ìṣòro ẹlẹ́ẹ̀kan lọ́dún ni operation seven to seven pastor mrs ẹ̀bọ́lúwọlúwà ṣèyí bákàrẹ̀ màmá gbọ́rọ̀ mi rò ẹ̀kú ìmúrasílẹ̀ operation seven to seven lọ́jọ́ tuesday tó kẹ́yìn oṣù kínní ọdún twenty twenty four láago méje alẹ́ sí lọ́wọ́lá o. gbogbo ẹ̀yà rẹ̀ dá. pàtàkì lójú jẹ́. èyí ló mú àjọ charity pay eye care foundation. máa pe gbogbo ẹ̀yin tó bá ní àdójúkọ. àti ìpènijà. nípa ojú. láti darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú. tí ó wá sópin. ní ọjọ́ kẹta oṣù kọkànlá ọdún tí a wà yìí. third november twenty twenty three. fún ẹni tó bá ní àdójúkọ tàbí ìpènijà nípa ojú. ẹ darapọ̀ mẹ́ ètò àyẹ̀wò ojú yìí. pẹ̀lú one thousand naira péré owó káàdì yìí fún ìrọ̀rùn gbogbo olùkópa àǹfààní ń bẹ láti lo POS and transfer láìsí extra charges. ẹ máa bọ̀ ní. number ninety four opposite Unity Bank Penny Concert Building ìyànà àgbẹ̀lẹ̀ bus stop nítòsí olówó tí fowó ṣàánú shopping complex Ìwó Road nìbàdàn. bẹ̀rẹ̀ látago mẹ́sàn-án àárọ̀ di aago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́. kúrẹ́rì àlàyé ẹ pé zero nine zero five triple four eight four four four lẹ́ẹ̀kan sí zero nine zero five triple four eight four four four ojú wa kò ní ìrẹ́lẹ́dẹ̀ wá o ìgbésẹ̀ làmí ẹ̀. ojúrere O jewelry ọlọ́run divine favour christian church international invites the general public to a three-day fasting and prayer meeting holding on the first wednesday thursday and friday of every month with the theme divine favour ojú rere ọlọ́run ìpàdé àdúrà tí ọlọ́run yóò ti máa sọ ayé ẹnìkọ̀ọ̀kan dọ̀tun gbogbo ọjọ́rú ọjọ́bọ̀ àti ọjọ́ ẹtì tó bẹ̀rẹ̀ oṣù ni ó máa wáyé venue is cathedral christian church international ọlọ́run ṣògo akron road ìbàdàn àti gbogbo ẹ̀ka christian church international tó wà lágbègbè wa time is five pm to seven pm daily ministering is bishop deo oyelade the presiding bishop and other ministers of god favor, mercy, blessing, healing, deliverance, salvation, success, and breakthrough are awaiting you. God bless you as you come and answer Christian Church International. ogún ìbítalẹ̀ fọmọ ẹni tí ó bá àdọ́jọ́ alẹ́ ní ká fún lẹ́kọ̀ọ́ tó yè koro. Precious Cornerstone University dáyàtọ̀ láàrin àwọn ilé ẹ̀kọ́ gíga tákàkọ́ tilẹ̀ kẹ́kọ̀ọ́ yege gbàgbé ẹ̀rí tó dájú nínú àwọn degree programs bíi BSc microbiology biochemistry industrial chemistry computer science physics and electronics cyber security international relations procurement management software engineering BSc accounting business administration economics mass communication àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìgbaniwọlé ń lọ lọ́wọ́ fún gbogbo akẹ́kọ̀ọ́ tó bá gba one forty nínú ìdánwò UTME pẹ̀lú five o level credit ní nínú English and mathematics àtàwọn iṣẹ́ míì láti wọlé sí one hundred level akẹ́kọ̀ọ́ tún lè wọlé sí two hundred level pẹ̀lú IJMB JUPEB A level àti OND akẹ́kọ̀ọ́ tí èsì ìdánwò UTME rẹ̀ kò bá tó one forty lè jàǹfààní JUPEB program tìlé ẹ̀kọ́ yìí HND to degree conversion program tún wà lọ́dọ̀ wọn ẹ tara ṣàṣàwá gba fọ́ọ̀mù tìyín ní Precious Cornerstone University tó wà ní Garden of Victory ọláògùn òdìfẹ̀rọ̀ òdìbàdàn ẹ pè wọ́n sórí zero seven zero six four two six three four one three website wọn ni www.pcu.edu edu.ng Precious Cornerstone University jẹ́ kí ìmọ̀lẹ̀ kí ó wà ọ̀rọ̀ iléeṣẹ́ alálàájì ó ti dà àkàrà yá òjò káfí sẹ́nu ká dákẹ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ò mọ̀ ń pa aṣẹ́ yìí lóníkálukú tẹsẹ̀ bọ́ àmọ́ fúnra ara ọlọ́run ni máa ń ran àwọn èèyàn tó bá fẹ́ ran níṣẹ́ mò ń sọ fún ẹ nípa iléeṣẹ́ asamad hajj and umrah services limited níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń bá tí wọ́n fẹ́ pàdé lórí ọ̀rọ̀ mọ́kà ń lílọ wọn ó kì í jimá ní mọ́kà ìyẹn dá wa lójú lẹ́yìn eléyìí oúnjẹ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún gbogbo àwọn alálàájì á fi wọ́n sí ilé tó súnmọ́ haram ní pẹ́kípẹ́kí gbogbo sìyára tó yẹ ká ṣe láàjọ débẹ̀ tá a ṣàdúrà tá a dẹ̀ bẹ́ lọ́hùn. nínú iṣẹ́ mẹ́ka lọ́dọ̀ tiwa kò sí wàhálà kankan asamad hajj and umrah services limited olú iléeṣẹ́ wọn ó ń bẹ ní salius plaza block c suite c three opposite adelabu shopping complex oríta challenge ìbàdàn ẹ lè máa pè wọ́n sórí aago wọ̀nyí zero eight zero three three zero five nine three zero nine tàbí zero eight one two zero eight zero three one five six asamad hajj and umrah services ọlọ́run ló yàn wọ́n kérésìmesì dé ẹ̀fọ́ fáyọ̀. iléeṣẹ́ temitop furnitures ló kí gbogbo oníbàárà wa kú àmójúbà ọdún kérésìmesì tó fi mọ́ ọdún tuntun twenty twenty four gbogbo wa láṣọdún ayọ̀ gbogbo ìrajà furniture tó jẹ́ ojúlówó iléeṣẹ́ temitop furniture ni gbogbo ẹ̀ pín sí irúfẹ́ furniture àti interior decorations wo lẹ̀ ń fẹ́ bó jẹ́ tilẹ̀ yìí bó jẹ́ tòkè òkun gbogbo ẹ̀ pátá lẹ̀ máa ríra lẹ́dínwó lákòókò ọdún kérésì yìí títí di ìparí oṣù kínní ọdún tuntun twenty twenty four ẹ̀yà máa bọ̀ báyìí kẹwàá irúfẹ́ bed kódà bó jẹ́ orthopedic tí ń toni dressing mirror complete set dining set kitchen cabinet tó fi mọ́ office furniture furniture lóríṣiríṣi lówó tí ò gara rárá ni o tó jẹ́ pé tẹ́ ẹ bá ti ń rajà lọ́dọ̀ wa lẹ́tùn máa gba ẹ̀bùn lóríṣiríṣi fún tàkókò ọdún yìí àti imported àti local furnitures tó jẹ́ àgbàyanu ló wà ńlẹ̀ ní temitop furniture àwọn tó mọyì wúrà kì í fi temitop furniture ṣeré ẹ̀yin náà ẹ kàn sí wọn lónìí lebaton hospital Iwo Road Ìbàdàn tàbí kẹ́ ẹ pè zero eight zero three four seven three zero five zero six ẹ sì lè pè zero eight zero two three two three seven seven three one lákòókò ọdún kérésì yìí ní temitop furniture rajà kó o tún gbẹ̀bù ọdún na as man pass man na im hotel pass hotel o oh, no be for mouth academy suit na industry leader for hotel business for naija academy suit no dey carry last for better better facilities wey dey put us for top position apart from world class suits and rooms wey get free wi-fi our olympic size swimming pool na baba large parking space dey our food dey delicious we staff na professional to the core for academy suit our security dey tight with armed security personnel and the CCTV cameras for surveillance. We get ogbonge event centers plus include conference halls. My people, na quiet and serene environment Academy Suit so today oh Come check us out now. Academy Suit so today Ososami Road, Okeado and the Old Ife Road for Ibadan. Another branch dey Abeokuta for Ogun State. Taliwaya na 08092930000. Academy Suit. Oga at the top. Oh. Ajá balẹ̀. ẹ jẹ́ ká wọnú àwọn ìwé ìròyìn lọ ní sánsan ní òwúrọ̀ tí ò ní gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ lójú àwọn ìwé ìròyìn àmọ́ wọ́n ní ọ̀rọ̀ kan lè bá lé tọ́rọ̀ bá dójú ẹ̀ a máa kàn jẹ́jẹ́ mójókò mi àti pé wọ́n ní ọ̀rọ̀ tó bá dùn babaláwo náà ní dùn fáwọ̀ mm. ọ̀rọ̀ tó bá dùn àwọn àgbàlagbà ìṣègùn ní ó dùn ọ̀sán yìí èyí tó bá dùn àwọn àfáà ní dùn ọlọ́run ọba mm-hmm. ọ̀rọ̀ tó ti ń jọ mọ́ ọ̀rọ̀ epo yìí yóò dùn ẹ̀yìn aráàlú o <laughs> torí náà ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti apá abẹ́ ń wọ̀ wọ́n ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí káyà sókè báyìí ni lórí pé àbí wọ́n tún fẹ́ fi owó kún owó epo èyí tí à ń rà yìí ní orílẹ̀-èdè nàìjíríà ní bí ìtàsísẹ́ rí yìí àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn oní bẹntiró ní orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní wọ́n ti sọ ọ́ wípé kò tí ì sí nǹkan kan tó jọba yìí o torí pé aráàlú wọn kàn ń káyà sókè ni wípé wọ́n fẹ́ fi kún owó tààrà owó epo bẹtiró ní orílẹ̀-èdè wa nàìjíríà nnpc wọ́n ti ṣàlàyé o wípé kò síjà kankan láàrin àwọn oil marketers àwọn major oil marketers ní orílẹ̀-èdè wa nàìjíríà dépẹ́ àwọn á sọ pé àwọn fẹ́ fi owó kún orí owó epo ẹgbẹ́ kan tá a mọ̀ sí petroleum products retail outlet owners association petroal orúkọ wọn nu tàbá kéékúrú e wọn ni àwọn ti sọ̀rọ̀ débì kan tó ga báyìí wípé àwọn rèfánárì wa bíi mẹ́rin tí wọ́n mọ̀ gbé epo jáde fún wa lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá bẹtiró dísù jet a1 etí bàálù tí mọ́ lò àti afẹ́fẹ́ gáàsì tí a fi ń tan iná báyìí pé ńgbà tí a bá fi lo sáà àkọ́kọ́ ní ọdún 2024 yìí ó yẹ kí nǹkan kí ó lè rọ̀ sọ̀mù báyìí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n sọ wípé owó epo bí ọ̀bá wọ̀ pé wọ́n kúkú gbé sí one thousand two hundred per litre wọ́n ní petron national president mr billy harry ló sọ̀rọ̀ ìjáde nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pẹ̀lú akọ̀ròyìn ti daily sun báyìí ó sọ pé àwọn refineries ti bẹ̀ ní kazakhstan houston ó ní àwọn èèyàn wọ́n ṣe tán láti ẹ̀ ti lè dókòwò pẹ̀lú wa lórílẹ̀‐èdè nàìjíríà lọ́nà tí orí òfin ní ta ọmọ nàìjíríà ó ló ń ṣe kó ń tẹkọ̀ létí o lọ sí Houston Texas ní ọ̀sẹ̀ tí ń bọ̀ báyìí káwọn fi fi ẹnu ọ̀rọ̀ Jonathan o lórí bí àwọn ò sì máa gbọ́n epo wá láti Houston wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ibi tí wọ́n ti wá ń sọ wípé ṣé ọ̀rọ̀ bí owó náírà bí ṣe ń dọ̀bálẹ̀ níwájú dọ́là báyìí ṣé ò tún ní fa lọ́bọ̀lọ́bọ̀ bí owó epo yìí yóò ṣe gbé ẹnu sókè ààrẹ fún ẹgbẹ́ petron ló sọ pé ẹgbẹ́ ẹ ti àwọn ó ní àwọn wà ọ̀nà míì táwọn fi mọ pẹ́ ọ̀rọ̀ torí ti náírà yìí sílẹ̀ tí òfin ni wàá le koko mọ́ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àmọ́ nígbà tí iléeṣẹ́ NNPC tí wọ́n mọ̀ fèsì wọ́n ní ẹ̀gbọ́n náà wọ́n ní kí la gbé kí lẹ̀ jù kò tí ì sí nǹkan kan tó jọ o káràlú ọmọwùlẹ̀ kankan máa gbé ìkáyà sókè wípé bóyá wọ́n fẹ́ fi owó kún owó epo bẹ̀tírò kò sínú èròǹgbà ìjọba o torí pé ìjọba mọ̀ bí orí ṣe ń ta aráàlú lọ́wọ́lọ́wọ́ báyìí a gbọ́dọ̀ tún wá mú pọ̀ ká fi lu pì lábẹ́ àkóso Tinubu èyí tí ń tukọ̀ ìṣàkóso lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ já lọ sórí ní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó náírà àti bí orí gbogbo owó ọjà bó ti ṣe gbówó lórí gegege ẹgbẹ́ àwọn olùdókòwò lórílẹ̀‐èdè wa nàìjíríà TUC náà ni ẹ ti ké gbàjarè látàrí bí owó náírà ti ṣe wá di ọ̀wọ́n gógó bíi mi egun. tó sì jẹ́ wípé ìjáwálẹ̀ tún dé bá agbára tí owó náírà tún ní lójú ọjà àgbáyé tí owó àwọn ọjà tó sì tún ṣe bẹ́ẹ̀ tó ń gbé ti wá mú kí iṣẹ́ òun fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápẹ̀tẹ́lẹ̀ kó tún ṣe g gbé ẹnu sókè sí i wọ́n ní wọ́n rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà láti wá ojútùú láéláé sí ìṣòro ilé tí ń kojú àwọn ọmọ yìí ẹgbẹ́ tuc náà ní àtúbù ẹnu àtẹ́lu kíkọ̀ tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kọ̀ láti tètè dáhùn sí gbogbo àwọn àdéhùn èyí tí igun méjèèjì ti jọ buwọ́lù láti ọjọ́ kejì oṣù kẹwàá ọdún 2023 wọ́n gba ìjọba àpapọ̀ àwọn àdéhùn ọ̀hún nínú ọ̀rọ̀ ìkíni kú oríire ti ọdún tuntun tí ẹgbẹ́ TUC tó fi léde òní ẹ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ tí wọ́n sì pe àkọlé rẹ̀ ní a ò tí ì ní ìrètí ọ̀tun kankan bí ó ti wulẹ̀ wò kó mọ lásìkò tá a wà yìí ètò bòde látọwọ́ ẹni tí ṣe ààrẹ àti akọ̀wé gbogbo fún ẹgbẹ́ TUC Festus Osifo àti Nuhu Toro wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọ́n ń jìjàdù láti du ikùn ara wọn wípé kí láàjẹ́ ni ní báyìí wọ́n ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìjáwálẹ̀ ó ń dé bá owó oṣù ṣẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ òun náà ló sì jẹ́ wípé ihun tí wọ́n ń gbà kò tó nǹkan láti fi ra àwọn nǹkan tí wọ́n nílò nítorí pé gbogbo owó ọjà òun náà ni ó ti gbówó lórí gegege nínú ọ̀rọ̀ ọ̀hún sí ọwọ́ iwájú òun náà ni a ti ṣàlàyé o wípé ibi tí ayé nira dé báyìí fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọn ò lè tẹ̀síwájú mọ́ lákàtìbù kẹ́díwọ́ kí wọ́n sì mọ wòókè tọrọ ajé wa kó máa fi àyà yílẹ̀ kó máa fi àyà rà láì ṣe àfàyàfà ẹni ajé orílẹ̀-èdè nàìjíríà ń bẹ lórí ìkúnlẹ̀ ni o ní mí túpe túpe túpe túpe tó sì jẹ́ pé wọn ò tí ì rí ojútùú sí ìṣòro ètí ń kojú ètò ọrọ̀ ajé ọ̀hún ìjọba àpapọ̀ òun náà ni ẹgbẹ́ tuc òun ni wọ́n ń ju ọ̀rọ̀ ọ̀hún lò láti tètè wá ojútùú láéláé sí ìṣòro tí ń kojú ọ̀rọ̀ owó náírà lójú ọjà àgbáyé àti bí owó náírà gan ṣe di ọ̀wọ́n gógó bíi mi eégún láàrin orílẹ̀-èdè yìí bẹ́ẹ̀ gbé owó ọjà bó ti ṣe gbówó lórí gegege pé kí wọ́n dẹ́kun ṣàánú àwọn mẹ̀kúnnù tí ò rọ́wọ́ họrí káàkiri orílẹ̀-èdè nàìjíríà ọ̀dà kábọ̀ jẹ́ kí èmi ó mú eléyìí ṣé òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ kúkú ni o hmm. ẹni tó ti fi àkókò kan jẹ́ ààrẹ ní orílẹ̀-èdè nàìjíríà olúṣẹ̀gun ọbásanjọ́ obj ẹ̀bọra òwú ọmọ sọ̀rọ̀ inú ìwé ìròyìn ti daily sun ni wọ́n ti mú jáde ní òwúrọ̀ yìí ṣẹ̀rí o ní èyí nìdí o tó fi jẹ́ pé yóò le koko bí ojú ẹja fún nàìjíríà láti tún rí àánú gbà kí àwọn tá a jẹ́ ń gbèsè wọn forí gbèsè jì wá ee eh? alright o gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ́ ni o lójú ìwé kẹfà ti Daily Sun ààrẹ tẹ́lẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ó sọ ọ́ ó ní ìwà ọmọṣùà bíbà náà owó iná pa léè tí àwọn tó ti tukọ̀ ìṣàkóso lórílẹ̀‐èdè nàìjíríà tí wọ́n gùn lé ìlọ́rán nàìjíríà lọ sóko gbèsè tó sì jẹ́ pé àwọn àtìrandíran tí ń bọ̀ àwọn ni ọ̀sán gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan etí kẹ́hìndé akínyẹmí tó fi síta ní orúkọ ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa nàìjíríà ààrẹ ọ̀básànjọ́ lówòye wípé ṣẹ́ẹ̀rì iná àpà àti ìwà òmùṣùà ó ní ìtí ń dààmú àwọn tí ń tukọ̀ ìṣàkóso ní orílẹ̀‐èdè wa nàìjíríà ó ní kò sí nǹkan kan míì jò pé oko gbèsè ní ọmọ ọ̀ràn wa lọ ó ní ní ọdún 2003 nígbà tó ń jẹ́ ààrẹ olúṣẹ́gun ọbásanjọ́ ló sọ wípé ó nírẹ̀ẹ́bẹ̀ fún nàìjíríà wọ́n sì forí àwọn gbèsè kan wọ́n fi jìn wá wọ́n abáwa parẹ́ ni ó ṣe àlàyé wípé ṣe rí i níbi tí àwọn èèyàn tí wọ́n ń bànú owó dé lórílẹ̀‐èdè nàìjíríà báyìí à ó ní kò sọ́gbọ́n o pé nàìjíríà tún lè rí aláàánú orílẹ̀‐èdè kan tàbí àwọn tá a jẹ́ ń gbèsè tí wọ́n sọ pé àwọn fojú fò ó ní yóò yìí ti kẹ́ o torí pé eh, ọ̀nà tá à ń gbà bàánú owó àwọn tí wọ́n ń ya yín lówó wọ́n wò bẹ́ẹ̀ ṣe ń nà Ọbásanjọ́ ló sọ àlàyé ọ̀rọ̀ pé ṣe rí ká mọ̀ jẹ gbèsè á mọ̀ jẹ gbèsè ó ní wàhálà bukú ni ó ní bọ́ bá pé èèyàn ló kódò láti máa jẹ gbèsè ni tàbí orílẹ̀-èdè ó ní bíyàn bá fi jìn sọ́fìn gbèsè báyìí ẹ wò ó àjálù ayérayé ó ní gbèsè jíjẹ bọ́ bá sì jẹ́ orílẹ̀-èdè ni àjálù ayérayé ni yóò jẹ́ fún ọrọ̀ ajé wọn Ọbásanjọ́ ṣàlàyé wípé ìṣòro kan ṣoṣo tí ń dààmú ilẹ̀ adúláwọ̀ ní àwọn adarí ni àwọn adarí ni ó ní a sì mọ̀ pé àwọn tí ọjà àtìrandíran tí wọ́n ń bọ̀ báyìí ìgbà tí wọ́n bá dé wọ́n bá gbèsè tá à ń jẹ́ lẹ́ẹ̀dẹ́ wọn ẹ wo inú kan inú méjì wọ́n mọ̀ fi ránṣẹ́ sí àwọn tí wọ́n ti tukọ̀ ìṣàkóso ní orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ ó pásítọ̀ ọ̀yá kìlómẹ̀ fún àwọn nǹkan tí wọ́n ṣe tí ó fi jẹ́ pé wọ́n mú àwọn èèyàn kan wọ́n sà wọ́n ní ní àṣàyàn báyìí láti fún wọn ní àmì ẹ̀yẹ ibẹ̀ ni Ọbásanjọ́ ló ti ń sọ̀rọ̀ wọ́n ní ìpàdé tó ń ṣe pẹ̀lú àwọn tí wọ́n fún ní àmì ẹ̀yẹ ńbẹ̀ ní African Leaders Foundation èyí tí pásítọ̀ Ìyá Kìlómè tó gbé kalẹ̀ níbẹ̀ ló ti kàn sára sí ẹni tó lóye láti gbé irú nǹkan báyìí kalẹ̀ fún àmì àmì ìpọ́nilé fún àwọn èèyàn tí ó tọ́ sí nígbà tí ó mọ̀ sọ ó sọ pé ẹni ọba jẹ́ adarí ó ní àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ̀ tí wọ́n gbọ́dọ̀ mọ̀ rí mọ̀ ní ara ó ní lákọ̀ọ́kọ́ náà ẹni ọba jẹ́ aṣáájú ó ní ó láyà ó gbóyà tó bá sì fẹ́ gbé ìgbésẹ̀ kankan kó mọ̀ pé ìgbésẹ̀ yìí o òun ló ń jẹ̀bi àbí kó ń jàre lórí ẹ̀ kì í ṣe kó sọ pé lágbájá kan ló jẹ́ kí n ṣe kinní kankan kankan rárá o ó ní ẹni tí ó bá jẹ́ àdarí ó gbọ́dọ̀ máa fi àwọn àpẹẹrẹ líle kó máa fi lélẹ̀ ni àmọ́ báyìí o ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà ló ti sọ wípé sẹ́ẹ̀rí ìṣòro tí ń dojúkọ ọrọ̀ ajé àti ìgbáyégbádùn orílẹ̀‐èdè nàìjíríà ó ní ó ṣeé ṣe o kí nǹkan rọrùn fún wa láàrin bíi ọdún mẹ́rin sígbà tá a wà yìí ó ní ká máa ṣe àdúrà ni o ó ní ká ṣe àdúrà gidi gan ni àdúrà rèé kì í ṣe nǹkan tì Ọbásanjọ́ ti sọ pé àwọn àtìrandíran ọmọ tí wọn ò tí ì bí yóò bá gbèsè àwọn wọn ó sì san lórílẹ̀‐èdè Nàìjíríà hmm. ó dáa jẹ́ mọ̀ bọ̀ náà lórí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó tí àwọn kan tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n lù pọ́npọ́ owó orílẹ̀-èdè wa Nàìjíríà ni o mínísítà tẹ́lẹ̀ rí tó mójútó ọ̀rọ̀ ọmọnìyàn àti ìṣàkóso ìṣẹ̀lẹ̀ làlúrí tòun ti ìdàgbàsókè àwùjọ Sadiya Umar Farouk òun náà ni ó ṣeé ṣe kí àjọ tí ń gbógun ti ìwà ìbàjẹ́ àti àjẹbánu lórílẹ̀‐èdè wa Nàìjíríà EFCC kí wọ́n lọ́ọ́ fi páńpẹ́ òfin gbé o lẹ́yìn tó kùnà lọ́jọ́rú àná láti tẹkọ̀ létí wá jẹ́ ìpè àjọ EFCC ọ̀hún léyìí tí wọ́n fi fi ìwé pè é pé kó máa bọ̀ lákàtà wọn láti wá máa ṣe àpàtẹnujẹ́wọ́ kó wá sọ ohun tó mọ̀ nípa owó tó tó bílíọ̀nù mílíọ̀nù mẹ́tàdínlógójì lé ọ̀wọ́ kan náírà eléyìí tí wọ́n fi ẹ̀sùn tí wọ́n fi kàn án wọ́n ní àjọ EFCC òun náà ni ó kọ̀wé sí Umar Farouk láti fi ojú hàn níwájú olú iléeṣẹ́ àjọ òun ti ń bẹ nílùú Àbújá lórí ìfọ̀rọ̀wánilẹ́nuwò ntẹ́lẹ̀ tí wọ́n ti fi fẹ́ mọ̀ tán náà wádìí bí owó kan bí ó ti ṣe di àwátì lásìkò tí ń tukọ̀ ìṣàkóso ní ọ́fíìsì rẹ̀ ń lọ́wọ́ wọn ni gẹ́gẹ́ bí àjọ EFCC ṣe sọ wọn ni wọ́n fi ẹ̀sùn lílo owó òlù ní pọ́npọ́ òun ni wọ́n fi kàn án látọ̀dọ̀ agbaṣẹ́ṣe kan kan tí a pe ọkọ tiẹ̀ ní James Okoete wọ́n ní nígbà tí àwọn tó jẹ́ akọ̀ròyìn Punch tán rí ìròyìn ọ̀hún gbàjọ wọ́n sọ di mímọ̀ wípé ọjọ́rú àná ó ní ìrètí wà wípé ó yẹ kí Umar Farouk kó fi ojú hàn dé níwájú olú iléeṣẹ́ àjọ EFCC tí ń bẹ nílùú Àbújá ní aago mẹ́wàá òwúrọ̀ àná wọ́n ní ṣùgbọ́n ó kọ̀ ò láti fi ojú hàn dé tó sì dá àwọn tí ó máa fi ọ̀rọ̀ pò nífúnpọ̀ tó dá wọn dúró fún odindi ó lé ní wákàtí mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ní nígbà tó jẹ́ wípé wọn ò padà rí Sàdíà Umar Farouk Farouk títí di aago mẹ́fà àbọ̀ ìrọ̀lẹ́ lóníkàlùkù bá kó igba rẹ̀ lọ́ba ni ó dà gbogbo èyí kù ó tún di ọ̀la o wọ́n ní kódà àwọn oníròyìn míì yàtọ̀ sáwọn akọ̀ròyìn punch tí wọ́n lọ bẹ̀ láti lọ wo bí nǹkan ti ṣe jẹ́ káwọn náà lè rí nǹkan kan kọ kán lè bun àwa tá a kà á sétí gbọ́ yín gbọ́ kẹ́yìn náà ó lè gbọ́ bí nǹkan ti ṣe ń lọ lágbọ́nrin o wọ́n ní gbogbo wọn náà wọn ò rí nǹkan kan mú gbọ́ gbogbo wọn kó gbà wọn ó padà lọ ni wọ́n ní ẹnìkan tí òun jẹ́ ọ̀kan lára àwọn tí máa ń fi ọ̀rọ̀ òpònì nífúnpọ̀ ṣe ìwádìí lọ́lọ́kan òjọ̀kan fún àjọ EFCC tó bá àwọn tó jẹ́ akọ̀ròyìn sọ̀rọ̀ òun náà ló sọ ọ́ di mímọ̀ pé kí wọ́n dáa kó òun o àmọ́ ṣá ṣe rí ikọ̀ tí ó fi ọ̀rọ̀ po Sadiya Umar Farouk ní ọ̀rọ̀ pọ̀ wọ́n ní wọ́n ti jókòó àtàago mẹ́jọ làwọn náà mẹ́wàá náà sì ti wà ńlẹ̀ di aago mẹ́fà àbọ̀ rọ̀lẹ́ ńgbà wọn rí wọ́n tún ní sùúrù títí wọ aago mẹ́fà àbọ̀ ìgbà wà wò wípé àhá irú èèyàn wo náà ni jókòó káwọn sì máa fi ọ̀rọ̀ pò ní ìfúnpọ̀ làwọn bá wò wípé ó dà gbogbo èyí tó kù ó tún di ọjọ́ míì ọjọ́ rẹ̀ nù wọ́n ní ṣùgbọ́n ní báyìí bí Sadiya Umar Farouk bó bá ikọ̀ láti jẹ́ ìpè àwọn wọn ní kí òun náà ya máa mọ̀ pé òun ti ṣetán o láti fojú winá òfin pé àwọn ò wá fúnra lára àwọn láti wá fi páńpì òfin gbé kó wá ṣe àpàtẹnujẹ́wọ́ káwọn ó fi ọ̀rọ̀ pò ó nífúnpọ̀ bí wọ́n ti ṣe lu owó tó tó bílíọ̀nù mẹ́tàdínlógójì lé ọ̀wọ́ kan náírà thirty seven point one billion náírà tá a ṣe lù ń pọ́npọ́ lásìkò tó fi wà ní ọ́fíìsì gẹ́gẹ́ bí mínísítà tí mójútó ọ̀rọ̀ ọmọnìyàn ìṣẹ̀lẹ̀ làlúrí àti ìdàgbàsókè àwùjọ ìròyìn eléyìí ó tún kan gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ọ̀gbọ̀ngbọ̀n nísìí kan ọlọ́rọ̀ fálànà ti sọ wípé gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ló láǹfààní láti gbé ìbọn pé ká dáàbò ara wa o ẹnìkan tí í ṣe àgbà ọ̀jẹ̀ onímọ̀ òfin lórílẹ̀‐èdè nàìjíríà fẹ́mi falana ó ti bẹnu àtẹ́lu ọ̀rọ̀ tó jáde lórí ọ̀gá ológun orílẹ̀ lórílẹ̀‐èdè yìí lieutenant general tarid lagbaja nínú àtẹ̀jáde kan tó fi síta tí fi ń sọ pé òun ọ̀fọwọ́ sí o kí wọ́n gba ọmọ nàìjíríà láàyè láti máa gbé ìbọn rìn káàkiri ìgboro nítorí pé àwọn èèyàn tí wọ́n wá fi ìbọn ká àwọn èèyàn mọ́ inú ilé ìwọ ọ̀daràn ni wọ́n ń wo pàápàá ó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó wáyé lálẹ́ àìsùn kérésìmesì ní ìpínlẹ̀ Plateau ngbàtí Fálànà ọmọ sọ̀rọ̀ ó ní òun ọ̀gbà lọ́rọ̀ tó jáde látẹnu ọ̀gá ológun wọ̀nyí kí lọ̀gá ológun sì wí ntọ́gà ológun sọ ni pé àwọn ò fọwọ́ sí o àwọn ò fi ọwọ́ sí kí wọ́n gba ọmọ nàìjíríà láyè láti máa gbé bá ẹ dojú ìjọba délẹ̀ lélẹ́yìí wọ́n ní lórí ẹ̀rọ tẹlifíṣàn kan òun náà ni ọ̀gá ológun ti ń sọ̀rọ̀ yìí nígbà tí Fálànà wà á máa fèsì ní sánsan lórí ọ̀rọ̀ tó jáde láti ẹnu ọ̀gá ológun yìí Fálànà sọ pé lákọ̀ọ́kọ́ náà ó ní <laughs> ọ̀rọ̀ ọ̀tako làákàyè kéèyàn sọ wípé ẹ gbọ́dọ̀ gbọ́ ọmọ nàìjíríà láyè láti máa gbé ìbọn rìn káàkiri táwọn kan sì ń gbé ìbọn rìn tí wọ́n sì káyàn mọ́ gìjà wọ́n fìbọn tí wọ́n fi gba ẹ̀mí ara èèyàn ó ní yàtọ̀ sí wípé òfin ti ń ṣiṣẹ́ ní òkè ọ̀yà kò ń kọ́ ní ṣiṣẹ́ ní gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ wá wò ó ṣé kéèyàn máa wòran kẹ́nìkan kan dẹ́mi èèyàn légbodò báwọn just like that ó ní ṣẹ́ẹ́rì a ní ẹ̀tọ́ ká jọ jíròrò láàrin ara wa wípé níbo lòfin gbà láàyè dé o láti máa gbé ìbọn rìn ká fi máa dáàbò bo ara wa o gẹ́gẹ́ bí Fálànà ṣe tẹ̀síwájú ó ní tí ẹnìkan ó ní ẹ̀yin ẹ̀ mọ̀ wò ó fàpẹ̀rẹ̀ kẹ́nìkan ó gbébọn kọ́kàn náà ìbọn sóun báyìí ìbọn sì lápátí kọ̀ lápátí tá a lè gbà wọ́n dojú ìbọn kọ́ ó ní kí ẹ̀ bá na ìbọn sóun tọ́wọ́ ń bá lè tètè tẹ ìbọn kan tòsí tí òun bá yìn mọ́ ń ní yẹ́ẹ̀sì ó ní kò ju báyìí náà lọ ẹ̀mí ò ju ẹ̀mí lọ nígbà tí a ní kó ṣàlàyé dáadáa ná kí lòfin tiẹ̀ wí lórí kéèyàn máa gbé ìbọn rìn káàkiri àgbà ṣe é rí òfin gbà wá láàyè ṣùgbọ́n ẹ gbọ́dọ̀ kọ́kọ́ lọ rí gba ìwé àṣẹ láísẹ̀nsì ó ní láti ní ìbọn ó ní ṣe é rí bẹ́ẹ̀ bá kọ́kọ́ lọ rí kọ̀wé kẹ́ ẹ gba ìwé tó gbà yín láàyè yìí ìwé láísẹ̀nsì yìí tẹ́ ẹ bá ní ẹ lè gbébọn nìkan kan káàkiri o ó sọ wípé òfin orílẹ̀-èdè nàìjíríà ó gbà wá láàyè ká dáàbò bora wa pé ogun tí bá ń bọ̀ wá kánimọ́lé ọ̀nà láti kó ó ṣe àlàyé pé èmi kan sọ ọ̀rọ̀ rí wípé ó yẹ kí àwa náà ká lè mọ̀ dáàbò bo wa ká má mọ̀ dúró pé ìjọba ń bọ̀ ìjọba ń bọ̀ tíjọba wa bá ti dé lèyàn ọba fẹ̀mí ara rẹ̀ lélẹ̀ à rárá o kò bá mu o ó ní tẹ́ ẹ bá fẹ́ fi nǹkan kan gbá mi tó bá jẹ́ ẹ gbá ó ní èmi náà bọ́lọ́rẹ̀ mú ìbọn mọ ìwọ ń gbé kùmọ̀ bọ́ àbá mi kùmọ̀ lèmi náà fi kọ́ lọ́nà àmọ́ tó bá ṣe wípé òun gbé ìbọn bọ̀ báyìí ni ìlàsà irú ẹ̀ kémi náà bá ti ní nítòsí àjọ fi kojú ara wa ní Fálànà sọ ilẹ̀kùn ẹ̀yin lè fẹ́ kàyókù ojú ìwé ìròyìn Nigerian Tribune ni wọ́n kọ́ sí o. lórí ọ̀rọ̀ ètò ààbò tí ń dídà dídò lórílẹ̀‐èdè wa nàìjíríà náà ni wọ́n ní àwọn tí ó jẹ́ olubi ẹ̀dá tí wọn ò sáàfẹ́ kómi àláfẹ́ orílẹ̀‐èdè nàìjíríà ó tòrò wọ́n ní wọ́n mà tún tẹ̀ wọ́ wájú o nínú àkọlù lọ́lọ́kan òjọ̀kan ilé ìtàn tó ń ṣe káàkiri àwọn ìpínlẹ̀ kan tí ń bẹ lórílẹ̀‐èdè wa nàìjíríà wọ́n ní àwọn àkọlù tá a tó ń sọ wọ́n kò yọ ìlú àbújá ìpínlẹ̀ niger nasarawa àti plateau kò mọ̀ tó yọ wọ́n sílẹ̀ lásìkò tá a wà yìí o yàtọ̀ sí gbogbo àwọn iṣẹ́ ilé ìtàn ti ṣe nínú oṣù kejìlá ọdún 2023 tó kọjá yìí wọ́n ní wọ́n tún ti tètè wọ́n tún ti bọ́ọ̀ta o láti ọjọ́ kejì oṣù kínní ọdún 2024 òun làwọn olubi ẹ̀dá òun ní ọ̀mọ̀ tó ti padà sẹ́nu iṣẹ́ láabi wọn wọ́n ní ní ọjọ́ kejì oṣù kínní ọdún 2024 ó ní àwọn ajínigbé ọ̀hún ní apalẹ̀mọ́ ẹranko ológun tí ń bẹ ní agbègbè Azó ọ̀hún níbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti gbé ṣẹlẹ̀ òun ni wọ́n dé nígbà tí àwọn olubi ẹ̀dá ọ̀hún ti hàn ti lọ tán ẹnìkan tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ṣùgbọ́n tó ní kí wọ́n má dáa kó òun òun náà ló sọ di mímọ̀ o ipe látàrí ìbẹ̀rù bojo eléyìí tó ti bá àwọn èèyàn tí ń bẹ lágbègbè ọ̀hún ó ní púpọ̀ nínú àwọn ilé ìjọsìn tí ń bẹ lágbègbè náà ó ní wọn ò tó ẹrú tí bọ́ọ̀tà ní ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 láti ní àwọn fẹ́ ṣe ìsìn ìdúpẹ́ wọ inú ọdún tuntun wọn ní látàgò márùn-ún sago mẹ́jọ báyìí lóníkálukú ti tètè sì kàńgára àwọn kóńtà o tá ó ní kálukú ti wọlé lọ wọn nígbà tó wá di kejì nínú oṣù kínní ọdún yìí ni wọ́n ní arákùnrin ìgalà kan ó ní àwọn olubi ẹ̀dá àwọn tún ṣe àkọlù sí àtòun o àti àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ní wọ́n tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n kó lọ wọ́n ní tàwọn irinṣẹ́ kan eléyìí tí wọ́n gbé wá láti fi tú ẹnu géètì àbáwọlé ilé onítọ̀hún wọn ní kódà wọ́n ṣọṣẹ́ fún odidi bíi wákàtí méjì sí mẹ́ta ni tí ròbọ̀ wọn sì ti ń dún tàkòtàkò tó àwọn sì ránjú lẹ̀ táwọn ò rí oorun s Ọ̀ṣun o wọ́n níṣẹ́ ìwárí lánàá àwọn olubi ẹ̀dá àwọn tó ṣe àkọlù sí agbègbè Zuma eléyìí ti bẹ̀ nílùú wa Àbújá tí wọ́n sì tún bẹ̀rẹ̀ sí ní máa ṣe takòtàkò wọ́n ń bẹ̀ wọ́n ní ẹ wò ó gbogbo àwọn èèyàn tí ń bẹ lágbègbè òun ó ní wọn ò lè sùn àsùnforí lóṣùká nítorí pé ìlú Àbújá ń tiẹ̀ láti bí ọjọ́ kẹrìnlélógún nínú oṣù kejìlá ó ní àwọn olubi ẹ̀dá náà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní máa jí àwọn èèyàn gbégbẹ̀mí àwọn èèyàn ni kò tún wá mọ́ ń bẹ̀ wọ́n lọ ìpínlẹ̀ Nasarawa náà wọn láwọn olubi ẹ̀dá àwọn tó ṣe bẹ́ẹ̀ wọ́n ya bo ilé ìtajà kan o tí wọ́n sì tún gbẹ̀mí àwọn èèyàn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ilé ìtajà ọ̀hún ilé tí ń bẹ ní ìpínlẹ̀ Nasarawa wọ́n ní wọ́n nígbà tán tún kò ń bẹ̀ wọ́n dé ìpínlẹ̀ Plateau náà èyí o kọ́lọ́ ń ṣàdẹ́kùn kó mọ̀ ṣàánú wa wọ́n ní nípínlẹ̀ Plateau wọ́n tún gbẹ̀mí ìmáàmù ilé ìjọsìn mọ́ṣáláṣí kan tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ ti Tugunde ìjọba ìbílẹ̀ Bokos ní ìpínlẹ̀ Plateau lórí ọ̀kadà òun náà ni wọ́n ti rí ìmáàmù ọ̀hún tí wọ́n sì yìnbọn fún un tako àtòun àti ọlọ́kadà rẹ̀ òun ìbọn sì bá o gbàbẹ̀ dágbére fáyé. ní ìpínlẹ̀ Ondo ìjọba ìpínlẹ̀ Ondo lánàá òde ni o wọ́n ti sọ fún gbogbo àwọn tí wọ́n wà ní ipò adelé alága ìjọba ìbílẹ̀ níbẹ̀ pé kí wọ́n gba ilé wọn lọ báyìí o ìgbésẹ̀ náà ni ó súyọ látàrí ìdájọ́ kan tí ilé ẹjọ́ tó fi sílẹ̀ tó sì pàṣẹ fún àwọn alága wọ̀nyí wípé kí wọ́n kúrò ní ipò wọn tí wọ́n ti ẹ̀sẹ̀sẹ̀ yàn wọ́n sí ní ìpínlẹ̀ Ondo ó ní wọ́n yé pera wọn ní alága ìjọba àbílẹ̀ mọ́ èyí wà nù ìwé kan tí iléeṣẹ́ tó ń rí sí àkóso ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ tí wọ́n fi síta arákùnrin kan Abíọ́dún Alóńgẹ́ ni wọ́n sọ pé ó bòwọ́lù tó sì sọ fún àwọn alága wọ̀nyí pé kí wọ́n dìde lórí àga ọ̀hún o torí pé òfin ti gbé wọn kúrò ní ipò ọ̀hún bí wọ́n ṣe kọ́ ni pé ó ti wá sí etígbọ̀ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ìjọba àbílẹ̀ àti oyè jíjẹ wípé lẹ́yìn tí wọ́n sọ pé kí àwọn èèyàn wọ̀nyí wọ́n padà máa lọ sí ilé wọn síbẹ̀ o àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ yàn sí ipò caretaker wọ̀nyí wọ́n níṣe ni wọ́n gbọ́ pé wọ́n tún ń kágbádá lọ sáwọn ìjọba àbílẹ̀ wọn àti agbègbè ìdàgbàsókè ìjọba àbílẹ̀ local council development areas ní ìpínlẹ̀ Ondo wọ́n ní tó jẹ́ pé ilé ẹjọ́ ló pàṣẹ ẹnìkan sì rèé kò tóbi títí kó tóbi ju òfin lọ látàrí eléyìí o wọ́n ní wọ́n sọ fóun o èyí arákùnrin Abíọ́dún Alóńgẹ́ ló sọ pé I have been directed wípé kí n sọ fún ẹ̀ tẹ́ ẹ jẹ́ ọ̀gá ọ̀gá ìṣàkóso heads of local government administration pé kẹ́ ẹ tẹ́wọ́ gba àkóso mẹ̀kíánìsì gbogbo ń tọ́ bá yẹ kẹ́ ẹ máa bójútó kẹ́ ẹ máa ṣe ní abẹ́ òfin ó wáá sọ wípé àwọn nǹkan tó bá jẹ́ dúkìá ìjọba àbílẹ̀ tí ń bẹ lọ́wọ́ àwọn wọ̀nyí tí wọ́n gbà padà ní ọwọ́ wọn lẹ́yẹ ọ̀sọ́kà. ó dájá lọ sí ohun tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú ní apá ọ̀dọ̀ tèmi náà wọ́n ní ẹni tí ó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè wa nàìjíríà alhaji atiku abubakar òun náà ni ó tún ti ṣàlàyé ọ̀rọ̀ wípé òun tún ti ṣetán láti tún díje dupò bó bá tún di ọdún twenty seven ipò kínní ipò ààrẹ ni atiku abubakar tún ní òun ṣetán o láti tún díje dupò rẹ̀ ẹgbẹ́ òṣèlú tí ń ṣe ìṣèjọba lọ́wọ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà all progressives congress apc APC òun náà ni wọ́n ti wá da ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n gbọ́nà látọ̀dọ̀ ẹni tí í ṣe olùdíje sí ipò ààrẹ ní ẹgbẹ́ òṣèlú PDP nínú ètò ìdìbò sípò ààrẹ tó wáyé ní ọdún 2023 Alhaji Atiku Abubakar pé òun tún ṣetán láti tún díje dupò ààrẹ tó bá di ọdún 2027 ẹni tó jẹ́ adarí ìpolongo fún ẹgbẹ́ òṣèlú APC Bala Ibrahim nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn Punch lọ́jọ́rú àná òun ló ṣàpèjúwe àfojúsùn Atiku fún ọdún 2027 gẹ́gẹ́ bí ìròyìn tó pani lẹ́rìn jùlọ fún ọdún 2024 ẹni igbákejì ààrẹ ọ̀hún àwọn tún ṣetán lọ́dún 2027 láti tún fi ẹ̀yìn rẹ̀ jẹlẹ̀ ni wọ́n níṣẹ́ ò gbàgbé wípé ó ti tó ìgbà mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ báyìí tàtíkù Abubakar ti ń gbégbá pé òun ó díje dupò ààrẹ pé òun ó sì jáwé olúborí wọ́n ní àkọ́kọ́ tó kọ́kọ́ gbé ọdún 1993 ni ó gbé lọ́dún 2007 2011 2015 2019 àti ọdún 2023 tó sì jẹ́ wípé níṣe nísà ń fìdí rẹmi ẹni ṣé ẹ̀ w àwa ti mọ̀ wípé ìròyìn apanilẹ́rìn òun ni Àtíkù tó ń gbé bòde pé bó bá tún di ọdún twenty twenty seven òun ò tún díje dupò ààrẹ wọn ní ṣèbí Àtíkù fúnra rẹ̀ òun ló sọ ọ́ di mímọ̀ pé òun ò tí ì fẹ̀yìntì nú òṣèlú o òun sì tún jẹ́jẹ́ pé òun ṣetán láti jẹ́ kí ìṣèjọba àwa kó fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì dúró re ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ni ẹgbẹ́ òṣèlú APC ní ẹ̀dánù kìí ṣọ̀rọ̀ ọ̀rọ̀ àwàdà kẹ́ríkẹ́rí gbáà ní láìṣe bàbá àsàlá kí ló tún fẹ́ ṣe lọ́dún twenty twenty seven a mọ̀ pé gbákejì ló gbé ipò kejì ló gbé ní ọdún twenty twenty three nígbà tí ètò ìdìbò gbogbogbò sí ipò ààrẹ tọdún twenty twenty three tó wáyé wọn ni òtún wá lò láfojúsùn kan lọ́dún twenty twenty seven kèé ṣe ọ̀rọ̀ Àtíkù Abubakar lọ jókòó torí bó o bá tún wá lọ́dún twenty twenty seven àwọn tó ṣetán láti fẹ̀yìn rẹ̀ janlẹ̀ lẹ́ẹ̀kan sí i. ṣebí wọ́n ní àbálà kó dànù nìkan kì í kó alábàá dànù àti pé bẹ́ẹ̀ sí bá dànù èèyàn á mọ̀ tó ń bọ̀ mm. ẹ já lọ sí ẹ̀ka ìpolówó ọjà nígbà tá a bá padà dé ìyókù ìròyìn tí ń bẹ́nu àwọn ìwé ìròyìn á kà sí i létí. àjà balẹ̀. àjà balẹ̀. ògo tó ń fọ́n lókè ìmọ̀lẹ̀ ńlá gbogbo ojú láì gbogbo ẹ̀yàn yá o. lọ́jọ́ ìdajì àkọ́kọ́ nínú àjò twenty twenty four. ká lọ gba ire ìyanu ìrànlọ́wọ́ àti kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn ìbùkún gbogbo lọ́dún yẹn. nípasẹ̀ fi olólórí prophet and evangelist Zikala Kebiyima. àṣálẹ̀ ògo ẹ̀mí ọlọ́run sí tó fẹ́ gbé àwọn èèyàn sókè. nínú pàdé alágbára ọlọ́jọ́ méje yìí. gbogbo iná ògo tó ń kú lọ ní Jésù máa tó tàn. gbogbo ológo tí o fẹ́ fógo pitàn. ẹ̀yin náà wá gbàdúrà wa. nípasẹ̀ pé lórí àwọn ìránṣẹ́ àtàwọn olórin ẹ̀mí bíi. tọ́pẹ́ olútókun bọ́sí adéyìnwá títí adéogo yọ̀mí àjàyí sẹ́mis Kọ́lá Ògèdèǹgbé, wòlíì àgbáyé ni àti ajé rere, ìzìkálà kébíyìmà. Wọ́n a máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù. Látọjọ́ Monday first January di Sunday seventh, wákàtí àdúrà méje àárọ̀ pẹ̀lú ìṣòro bẹ̀rẹ̀ mẹ́wàá alẹ́. Gbogbo ẹ̀ ni Christ Power Evangelical Crusade International, Christ Prophetic Chapel, Kilomita six, Power Center, Christ Power, Adégbàyí Ìbàdàn, ní twenty twenty four. Àti ṣògo máa rọ̀ lọ́rùn jí àjọ gbàdúrà ẹni bá láyà twenty twenty four gbẹ́kẹ̀lé olúwa torí pé. èmo ní gbàgbọ́ o àlàáfíà ni o. lọ́dọọdún lèyí máa ń wáyé pẹ̀lú ìtọ́nu olúwa àti májẹ̀mú ẹ̀ láti sàmì fọwọ́tọ̀ ìyanu ayọ̀ rẹ̀ sáyé gbogbo olùkópa gẹ́gẹ́ bí ìlérí ẹ̀ tó ṣe bí ti múṣẹ lọ́dọọdún fọwọ́ kan ni yí ayé ọ̀pọ̀ ènìyàn tí ò nírètí padà sí rere tọ́pọ̀ ti bẹ́ẹ̀ fòfáyọ̀ nígbà ìyanu ojúkorojú bá ń ṣe gbẹ́kẹ̀lé olúwa trust in God làkòrí ìpàdé àdúrà ní bálayà àtọ́dún èyí bíríbírí àwẹ̀ o àdúrà lágbàyípo ọlọ́jọ́ mẹ́ta ni ìbẹ̀rẹ̀ ní Monday ọjọ́ kẹjọ títí mọ́jú Wednesday ọjọ́ kẹwàá oṣù kẹ́ni ọdún twenty twenty four níbi tí ìránṣẹ́ ọlọ́run alààyè àjíhìnrere àgbàjọ àpọ́sítẹ́lì t ti kristi wòlíì ẹ̀sẹ̀káyọ̀ olúbòyè ọládèjì á ti máa ṣáájú wa nínú àdúrà ọ̀hún bẹ́ẹ̀ làwọn olórin ẹ̀mí bíi evangelist títí ààrẹ sadé taiwo alice àríyọ̀ bídèmí ọláọba àṣẹ ìrọ̀rùn ọlọ́run ò sọ bẹ́ẹ̀ pẹ̀lú tolú adélẹ́gàn cac kenaland dcc headquarters kilomita two omi funfun road garage ọlọ́dẹ via ilé ìfẹ́ ọ̀ṣun state ló ti máa wáyé ọkọ̀ fẹ́ kálọ̀kábọ̀ àwọn ondo pẹ̀lú bánà ẹni bá láyà lára jájọ pàdé ń bẹ̀ láti ní ìfọwọ́tọ́ tí múni kó àkópọ̀ wọ́n láyé tẹ́sìn ò jẹ́ bírù ìdí ò bá kánjú yóò jẹ gbogbo ayé kẹ́sìn ó jayé kírù ìdí ẹṣin ó jẹ tiẹ̀ kò léèwọ̀ pàtàkì ló ń jẹ́ ń ṣiṣẹ́ tiẹ̀ lágọ̀ ara tí mẹ́mí tọ́jọ́ ayé ti yàtọ̀ sí tìjọ́sí tí wọ́n ń pe búrẹ́dì ní nǹkan panu iléeṣẹ́ búrẹ́dì kan bẹ́ẹ̀ ń kalẹ̀ nígboro Ìbàdàn tí wọ́n gbé ń po èròjà ìmí gígùn papọ̀ mọ́ búrẹ́dì bakery ló ń jẹ́ ẹ kú àmójúbà oríire challenge fẹ́lẹ̀lẹ̀ sanyo soka academy olúwají olómi muslim ilé tuntun ayégún olóńdé àti gbogbo agbègbè àmọ́nà tó kù AK ọm ọmọláyọ̀ bakery onírúurú èròjà aṣaralóore làwọn fi pèlò búrẹ́dì wọn búrẹ́dì wọn kì í gan kì í kan kì í rún bẹ́ẹ̀ ni kì í gbọ̀n pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kì í jóná a sì máa jiná dénú bólú jọ́ méjì mẹ́ta tí kọ́ ní rọ́ bọ́lọ́sìnkì ti ń rọ́ ti kọ́ níwájú ọkọ ẹ̀ àyíká tó lálàáfíà ni wọ́n kalẹ̀ sí nọ́mbà fifteen kò tí ẹ̀ gba bus stop àdójúkọ new petrocam gas station olójúoró road ayégun olómi ìbàdàn telephone zero eight one one two one six four one one one zero eight one one two one six four one one one. ak K Ọmọláyọ̀ Bakery ẹ̀ẹ́dìkọ́tà fún gbogbo ọ̀rẹ́ àwọ̀. ajá balẹ̀. ajá balẹ̀. ajá balẹ̀ ìròyìn náà ni ó ṣe ń tẹ̀síwájú ìkànnì fresh one zero oh five point nine fm ilé orin challenge ìbàdàn òun náà ni ẹ ti ń láǹfààní láti máa gbọ́ wa ẹ tún já mọ́ mú àwọn ìròyìn ọ̀hún lọ́lọ́kùn òjọ̀ kan sí etí gbọ̀nyín lórí bí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ti ṣe ní ohun òwararò bẹ́ẹ̀ ni òun sì ń gbọ́ ìké tantan àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti jẹ́ kí gbogbo nǹkan kí ó tù wá lára ní ilẹ̀ yìí wọ́n ní ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà náà ni ó ti ń pàtó láti jẹ́ wípé iṣẹ́ yóò pọ̀ ní ọ̀pọ̀ yanturu yamura fún àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí àwọn náà lè bá rí iṣẹ́ ṣe wọ́n ní àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà eléyìí tí yóò wá tún tó bíi ẹgbẹ̀rún tó ń gbé ẹgbẹ̀rún pọ̀n òun ni mọ̀ tún láǹfààní sí iṣẹ́ o pàápàá jùlọ pẹ̀lú ààtò eléyìí tí wọ́n fẹ́ gbé kalẹ̀ nípa ti afẹ́fẹ́ gáàsì wọ́n ní ẹni tí ó jẹ́ adarí àti alákòóso fún iṣẹ́ àkànṣe ọ̀hún láti mójútó bí wọ́n ti ṣe máa fi afẹ́fẹ́ gáàsì tún gbé iṣẹ́ kalẹ̀ tí ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà táwọn náà ó sì tún rí kúndùn jẹ́ńbẹ̀ nípa pé àwọn náà ó rí iṣẹ́ gbà Michael Olúwàgbèmí olóṣìṣọ́ lójú ọ̀rọ̀ pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ń lo ti ń pàtó láti gbé iṣẹ́ tó pọ̀ lọ́pọ̀ yanturu kalẹ̀ bí ó bá di ọdún 2020 twenty seven nípa ààtò lílo afẹ́fẹ́ gáàsì ó ṣíṣọ lójú ọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé kan ilé ìtàn ṣe pẹ̀lú àwọn tọ́rọ̀ kàn àti àwọn tí wọ́n jẹ́ olùdókòwò nílùú àbújá bẹ́ẹ̀ náà ló sọ di mímọ̀ wípé ìjọba àpapọ̀ ilẹ̀ yìí òní ń pàtó wípé ọdún orílẹ̀-èdè wa nàìjíríà lásìkò tá a wà yìí ẹ rí wípé ètò ọrọ̀ ajé rẹ̀ yóò bẹ̀rẹ̀ sí ní máa gbéra nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí nílò afẹ́fẹ́ gáàsì láti máa fi ró ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí tí wọ́n fi rò lágbára wọn ni Michael Olúwàgbèmí òun náà ni ó tẹ̀sọ́wọ́ wájú láti ṣàlàyé ọ̀rọ̀ wípé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà òun ló ní àfojúsùn láti rí i pé wọ́n ó ṣe àwọn ètò ìdánilẹ́kọ̀ọ́ lọ́lọ́kan òjọ̀kan pẹ̀lú bí wọ́n ti ṣe wá pèsè àwọn iṣẹ́ ọ̀hún lọ́pọ̀ yanturu bí ó bá di ọdún 2027 ní ti ìpínlẹ̀ ọ̀ṣun gómìnà wọn níbẹ̀ sẹ́nẹ́tọ̀ adémọlá adélékè ó ti sọ fún àwọn èèyàn tí wọ́n jọ ń tukọ̀ ìṣàkóso ń pé ẹni tí ọ̀bá nìkan ṣe kó kúò lórí àga fún òun o gomina adémọlá adeleke ti ìpínlẹ̀ ọ̀ṣun ni ló ti ṣe àlàyé o wípé àkókò iṣẹ́ rẹ̀ o kò sáàyè fún ẹnikẹ́ni láti wararo nínú àwọn tí àwọn jọ ń tukọ̀ ìṣàkóso ní ìpínlẹ̀ náà ó ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ tó jẹ́ pé ìgbìmọ̀ tẹ̀lẹ̀múyẹ́ ni o tí wọ́n máa fojú tọpinpin bí oníkálukú ti ń ṣe iṣẹ́ rẹ̀ ní ẹlẹ́kàǹkà nípínlẹ̀ ọ̀ṣun inú àtẹ̀jáde tí ọ̀gbẹ́ni kọ́lápọ̀ álímì tí í ṣe kọmíṣánná fún ètò ìròyìn nípínlẹ̀ Ọ̀ṣun tó fi síta ibẹ̀ ló ti gba ẹnu gómìnà sọ̀rọ̀ wípé àwọn ọ̀rọ̀ wọ̀nyí ó jáde bí àṣẹ ni ní kété tí wọ́n ṣe ìpàdé àkọ́kọ́ tó jẹ́ ti ìgbìmọ̀ alákòóso ní ìpínlẹ̀ Ọ̀ṣun fún ti ọdún 2024 Adeleke ti sọ ọ́ wípé kí oníkálukú ti bá ń bẹ ní orí àga ìṣàkóso pẹ̀lú òun o kí wọ́n sán tòbí wọn kó lè dán ní o kó o sì máa rí wọn pé wọ́n ń ṣe iṣẹ́ pé ẹnikẹ́ni tó a sọ pé àwọn èèyàn ń rí òun kọjá kọ́lọ̀ náà ò rí òun bọ́ ọba sì ní ọlọ́run rí ọ jẹ́ káwọn èèyàn náà wọ́n mọ̀ pé òun ṣe iṣẹ́ ọ onígbà tí ọba fi dinú oṣù kejìlá ọdún tí a wà yìí ìṣàkóso àwọn yóò dá sí méjì ó ní kí ni káwọn wá jábọ̀ nígbà tí ọba dá sí méjì torí pé ó gbójú níwò àwọn láti wò ó bóyá wọn nìkan ṣe àbáwọn ò nìkan ṣe onítorí eléyìí o nítòhùn o tìyín ni òun ọmọ ọmọ tara tó hàn àmọ́ níwọ̀nba àgbà tó jẹ́ pé òun èṣà àtìnúmọ̀ràn òun ti gbé àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ kan kalẹ̀ tí ọmọ fojú tọpinpin bóńkà kò ṣe ń ṣe àtẹni ọba ń fi iṣẹ́ tàfàlà ní ebè tá a yàn sí ó ní gbòòrò ọmọ gbé oníkálukú ni ó ní ṣùgbọ́n ní tòótọ́ ohun ọ̀tọ́wọ́ ẹnikẹ́ni bọ̀wé pé báyìí ní í ṣe báyìí ní í ṣe nígbà tá a yàn yín sáwọn ọ̀pọ̀ náà àmọ́ ẹ ti mọ̀ pé iṣẹ́ ń bẹ́lẹ̀ kó tó rí pé ẹ tẹ́rí sí i iṣẹ́ sì rèé ọmọ aláṣẹ jẹni òwò rèé ọmọ aláṣẹ là ẹnikẹ́ni tó bá fẹ́ máa fi iṣẹ́ falẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun eléyìí ò ní kan ṣe o kó ń tọ̀ wọ́n yọ̀sẹ̀ lórí tó ní ṣe pẹ̀lú iná ọba lórílẹ̀‐èdè nàìjíríà bí ọkàn àwọn ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tún ṣe fẹ́ mọ́ kókè lórí bí wọ́n ti ṣe ní àwọn kan fi owó kún owó náà ọba táwọn èèyàn san lórílẹ̀‐èdè yìí wọ́n ní àjọ ilé tí ń mójútó ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ní orílẹ̀-èdè wa nàìjíríà NERC òun náà ló ti ṣàlàyé o wípé kò sí iléeṣẹ́ àjọ tí ń pínná kankan ní orílẹ̀-èdè yìí tó tó bẹ́ẹ̀ láti fi owó kún owó iná táwọn ọmọ ilẹ̀ yìí ń san láì ṣe wípé àjọ NERC wọn buwọ́lù ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ òun Usman Abba Arabi òun náà ló ṣiṣọ́ lójú ọ̀rọ̀ òun nínú ìfọ̀rọ̀wánilóniwò tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn Punch ní ọjọ́ ìṣẹ́gun ó ṣiṣọ́ lójú ọ̀rọ̀ wípé pé gbogbo àwọn ọ̀rọ̀ kan èyí tí ń jà rìnrìn lórí àti ayélujára pé wọ́n mọ̀ tó fi owó kún owó náà o owó náà yìí àtọjọ́ kìíní oṣù kìíní ọdún twenty twenty four òní ọ̀mọ̀ tó ti gbé ẹnu sókè sí wọ́n ní rárá o agbẹnusọ fún àjọ NERC náà ló sọ di mímọ̀ wípé àjọ òun ò tí ì buwọ́ lù ú wípé kí wọ́n tún yín owó náà kí wọ́n yín sí òkè fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà o wọn láwọn ò tí ì buwọ́ lù owó tuntun táwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n tó máa san wọn ní nídìí lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n pọ̀ kọ́kọ̀pàkọ́ sí irúfẹ́ ìròyìn ẹlẹ́jẹ̀ bẹ́ẹ̀ kí wọ́n sì dánù tìketìke nítorí àwọn kan tí ń gbé kiri pé ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2024 ó ní àlékún yóò tún dé bá owó táwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n ń san láti fi ra iná ọba ní orílẹ̀-èdè yìí wọ́n ní kò sí nǹkan tó jọ ò ẹnìkan tóun lo àtẹ abánidọ́rẹ̀ẹ́ Facebook Inusa Mani náà ló sọ di mímọ̀ wípé àwọn èèyàn mà tún ti ń ra iná ní kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí o látàrí bó ṣe jẹ́ pé ẹ̀rù ń ba àwọn èèyàn kó má lọ jẹ́ wí wípé kíní ọ̀hún wàá gbé ẹnu sókè ní nǹkan tí àwọn ò ní lè rà mọ́ lọ wọ́n ni àmọ́ ní ìpínlẹ̀ Kaduna àwọn kọ́mọ̀ tún ti ń ra iná ní owó tuntun míì léyìí tó jẹ́ pé àlékún débà yàtọ̀ sí bí àwọn ti ṣe ń rà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí wọ́n ní àjọ NRC ni kò sí nǹkan tó jọ́sẹ́ àwọn ò tí ì buwọ́lù pé kí wọ́n fi owó kún owó ná wọn ò sì lè ṣe bẹ́ẹ̀ láì jẹ́ wípé wọ́n bá gba ìbuwọ́lù látọ̀dọ̀ àjọ tàwọn nínú ìròyìn míì tó jẹ́ jàgínníyèdò fún àwọn ọlọ́pàá ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá káyọ̀dé ẹgbẹ́tókun ó ti sọ pé àwọn ti parí iṣẹ́ láti ṣe àtúnṣe sí owó ìfẹ̀yìntì àwọn tó bá ṣe iṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè nàìjíríà ó sọ̀rọ̀ yìí wípé ìgbésẹ̀ ọ̀hún ni láti jẹ́ kí ìgbé ayé wọn kó tún rọrùn fún àwọn tí ó ń ṣiṣẹ́ lọ́wọ́ àwọn àti àwọn tí wọ́n bá ti ń fi ẹ̀yìn tì ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá káòdé ẹgbẹ́tókùn inú àtẹ̀jáde èyí tí olúmúìwá adéjọbí tó fi síta gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá èyí tí wọ́n sì fi tẹ àwọn òròyìn lọ́wọ́ òun láti ìgbà tí ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀ ló ti fi hàn wípé òun ṣetán láti mú ìgbé ayé tó rọrùn dé bá àwọn ọlọ́pàá wọn lẹ́rántí wípé ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá yìí káyọ̀dé ẹgbẹ́tókùn ó ti ké sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti fẹ̀yìntì nínú iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn tó wà ń bẹ̀ tí wọ́n jọ ṣe ìpàdé tó jẹ́ pé ìjíròrò wọn lórí bí owó fẹ̀yìntì wọn bí àyípadà tó dáa yóò ṣe débà òun náà ni wọ́n ní wọ́n ṣe ìpàdé òun lọ́dún tí ó kọjá lọ ní force headquarters ní Àbújá wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú owó ìfẹ̀yìntì àwọn ọlọ́pàá níbẹ̀ ni wọ́n ti jókòó tí wọ́n fi ẹnu ọ̀rọ̀ jóná lórí rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ti wá ṣe àwọn àyẹ̀wò fínífíní lórí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bí ẹ̀tọ́ wọn ṣe máa ń falẹ̀ pàápàá nígbà tí wọ́n bá fi ẹ̀yìn tì wọ́n ní a ti ṣe àkíyèsí àwọn tí ń ṣe okùnfà rẹ̀ tó lè jẹ́ igi wọ́rọ́kọ́ tí ń dáná rú fún ìpèsè àwọn ẹ̀tọ́ wọn fún wọn látàrí gbogbo eléyìí o wọ́n ní ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ti wá sọ pẹ̀lú àmì ìdánilójú wípé láti àkókò ìlọ àwọn iṣẹ́ àti ìlànà táwọn gbé kalẹ̀ tí ọba fi fẹ̀nà sójú kẹ̀kẹ́ tán kò ní sí ọlọ́pàá kankan tí ó máa jìyà tàbí ọ̀yà lálàsí láti máa gba àwọn ẹ̀tọ́ ìfẹ̀yìntì rẹ̀ lórí bí ètò ààbò ṣe ń dídà dídò ní orílẹ̀-èdè yìí pàápàá jùlọ lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ bọ́lá ahmed tinubu ló ti mú àrídájú wá fún àwọn èèyàn tí ń bẹ lẹ́kùn ọ̀hún láti fọkànbalẹ̀ nítorí pé àwọn ṣetán láti sa gbogbo ipá àwọn kí àwọn sì lo gbogbo àwọn nǹkan tí àwọn bá ní láti fi rí dájú pé àlàáfíà àti ètò ààbò tó dúró re ó padà sí ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ààrẹ tinubu náà ló mú ọ̀rọ̀ ìdájọ́ ọ̀hún wáyé ní ag àgbègbè bẹ́ńdẹ̀ níjọba ìbílẹ̀ bẹ́ńdẹ̀ ní ìpínlẹ̀ abia lásìkò tí wọ́n ń ṣiṣọ́ lójú àwòrán àsíá tí wọ́n mọ̀ lò fún iṣẹ́ àkànṣe kan tí wọ́n gbé kalẹ̀ láti mójútó ètò ààbò àti àlàáfíà ní ẹkùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ẹni tí ó jẹ́ igbákejì abẹnugan ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilẹ̀ yìí ọ̀nùrẹ́bù benjamin kalu òun náà ni òṣojú rẹ̀ ńgbà tí wọ́n ń ṣiṣọ́ lójú iṣẹ́ àkànṣe ọ̀hún òun náà ni èèyàn ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé inú àwọn dùn gidigidi látàrí bó ṣe jẹ́ wípé igbákejì abẹnugan ọ̀hún òun ṣe bẹ́ẹ̀ òun wálé nígbà tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà sọ̀rọ̀ káàkiri ilẹ̀ yìí ó sọ di mímọ̀ o wípé ẹ wò ó ààrẹ bọ́lá ahmed tinubu ó ti ṣetán láti rí dájú wípé àlàáfíà jọba bẹ́ẹ̀ gẹ́gẹ́ wípé kí ètò ààbò kó fi ẹsẹ̀ rinlẹ̀ lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ní ààrẹ tinubu náà ló sọ di mímọ̀ o wípé tó lórí tẹlẹm ìsìláàmù òun náà ni yóò fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìṣèjọba rẹ̀ lójúnà àti lè jẹ́ kí àlàáfíà ó padà sẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀-èdè wa nàìjíríà ó ní kìí ṣàwọn nìkan làwọn ò dáṣe o iṣẹ́ yìí àjọṣe ni àjùmọ̀ṣe òun náà ni àwọn òfìṣẹ́ òun ṣe láti jẹ́ kí ètò ọrọ̀ ajé ẹkùn náà kó tún ṣe bẹ́ẹ̀ kó dúró re wọn nítorí wípé ibi tí àlàáfíà àti ètò ààbò tí ò bá ti dúró re ńkọ́ yóò mọ̀ ṣe àkóbá ńláńlá fún ètò ọrọ̀ ajé rẹ̀ wọn ní gbogbo àwọn ẹkùn eléyìí tí ń bẹ káàkiri orílẹ̀-èdè nàìjíríà òun náà ni àwọn ò rí dájú dájú wípé àlàáfíà ó jọba ń bẹ̀ o ètò ààbò rẹ̀ ó sì dúró re léyìí tí ó tètè ṣe ìrànwọ́ fún jíjí tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà tí ó jí padà tí gbogbo nǹkan ó sì mọ̀ ṣẹnu re fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní gbogbo ẹkùn tí ń bẹ káàkiri orílẹ̀-èdè yìí. lórí ọ̀wọ́n gógó oúnjẹ ẹgbẹ́ àwọn akọ̀ròyìn lẹ́ka iṣẹ́ àgbẹ̀ wọ́n ti ké sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà pé kíjọba ó sinmi àgbàjá ọ̀ lórí fífẹnu yàrá sọ́bẹ̀ lásán látàrí ìpèsè oúnjẹ lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n ó jí gìrì kí oúnjẹ ó lè bá a pọ̀ láwùjọ wa ẹgbẹ́ àwọn akọ̀ròyìn the agricultural correspondents association of nigeria acan wọ́n ti ké sí ìjọba àpapọ̀ ìyún iléeṣẹ́ tó ń rí sí iṣẹ́ ọ̀gbìn ní orílẹ̀‐èdè nàìjíríà látàrí bí oúnjẹ ṣe wọ́n ní orílẹ̀‐èdè yìí tí ò sí ní àrọ́wọ́tó ọmọ nàìjíríà pé ọ̀rọ̀ tó jáde látẹnu ààrẹ bọ́lá tìǹbù pé oúnjẹ yóò dọ̀pọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà kọ́mọ̀ jẹ́ pé ọ̀rọ̀ ẹnu lásán ni ọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ wọn yìí bí ó ti sọ sínú ìwé ìròyìn ti Nigerian Tribune ní àárọ̀ yìí wọ́n ní bí wọ́n bá tètè jí gìrì sí ìpèsè oúnjẹ gbogbo ariwo èyí tí àwọn èèyàn ń pa wọ́n ní kì í ṣe lásán ọ̀ wọ́n ní gbogbo ẹ̀ ní ọ̀wálẹ̀ wọ̀ tààrà ó sì tu ọmọ Nàìjíríà inú àtẹ̀jáde tí wọ́n fi síta tí alága wọn Collins Nnabuife tí ó buwọ́lù ló ṣe àlàyé pé láti ìgbà tí ìṣàkóso yìí tó ti dórí àléfà ni wọ́n sọ pé àwọn kéde pé nǹkan ọ̀rọ̀gbọ́ ò lẹ́ka iṣẹ́ àgbẹ̀ àti ìpèsè oúnjẹ wọ́n ní síbẹ̀ o àwọn ò tí ì rí ìgbésẹ̀ kan gbòógì tí ìjọba gbé láti lè mú ìlérí wọn ṣẹ látàrí èèyàn alága fún ẹgbẹ́ àwọn akọ̀ròyìn ní ẹ̀ka ti iṣẹ́ àgbẹ̀ náà ni wọ́n ké sí ìjọba pé kí wọ́n tètè dìde kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ tí ara yóò rí i pé ní tòótọ́ o kì í ṣe ẹnu lásán níjọba ń jà láti pèsè oúnjẹ fún wa lórílẹ̀‐èdè wa nàìjíríà ó sọ pé ó jẹ́ nǹkan tó jọ àwọn lójú ni ó pé tòun tí bó ṣe jẹ́ pé ilẹ̀ òkèèrè gan mọ̀ pé ebi ń pa wá lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ń kọ àwọn nǹkan nù ìwé ìròyìn tó jẹ́ pé kì sàrí ìrísọ̀ àwa tá àwa nàìjíríà àwa náà ń sọ bẹ́ẹ̀ ni àwọn aráàlú wọ́n ń kígbe bí o níjòjúmọ́ síbẹ̀ o àwọn iléeṣẹ́ tó ń rí sí ètò ọ̀gbìn wọn làwọn ò tí ì mọ nǹkan kan tí wọ́n ń ṣe wọ́n lè ṣe táwa máa parìdà lásán o tọ́jú òtún fi lọ́ọ́ mọ́ wà lọ́wọ́ lórí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ ti ilẹ̀ òkèrè tí wọ́n ń ṣiṣẹ́ ní orílẹ̀-èdè wa nàìjíríà tí akọ̀ròyìn iléeṣẹ́ ìròyìn daily nigeria newspaper kan sì ti lọ tanná wá fìdí kókò pé bó o gangan lẹ ń ṣe láwọn ilé ẹ̀kọ́ yìí wọ́n ní tẹ̀lé bíjọba àpapọ̀ orílẹ̀‐èdè nàìjíríà ti ṣe ni pé òun wọ́gi lé òun sì gbé àgádágodo sẹ́nu àwọn ilé ẹ̀kọ́ tó ti tó bíi méjìdínlógún níye tán jẹ́ ti ilẹ̀ òkèrè tán ṣiṣẹ́ ní orílẹ̀‐èdè wa nàìjíríà látàrí bó ṣe jẹ́ pé òfegè ìwé ẹ̀rí òun náà ni wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tí ń kẹ́kọ̀ọ́ láwọn ilé ẹ̀kọ́ ọ̀hún wọn ní ṣe wá rí àwọn ò mọ̀ tí ìdáwọ́ náà àwọn dúró kò lè dúró ní Benin Republic àti Togo nìkan wọn láwọn ò tún náwọ́jà wọn dé Uganda Kenya àti Niger díẹ̀ fúnra lára rẹ̀ wọ́n ní nítorí wípé lẹ́yìn gbogbo ìwádìí tí akọ̀ròyìn ọ̀hún tó ṣe bẹ́ẹ̀ tó ṣe wọ́n láwọn ti rí dájú gbangba gbangba wípé àá òfegè gbà ó làwọn ìwé ẹ̀rí táwọn ilé ẹ̀kọ́ ọ̀hún tí wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ wọn ní àbíbò lèyìn ó ṣe lọ kẹ́kọ̀ọ́ láàrin oṣù méjì tẹ́sì ní ẹ ti fún níwèé ẹ̀rí pé ó yege tó nítọ̀hún ó sì tún láǹfààní láti tún gba ìwé ẹ̀rí pé ó tún lè lọ sìnrú ìlú gẹ́gẹ́ bí agùnbánirọ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà wọn níbẹ̀ bá wa rí bó bá jẹ́ wípé ilẹ̀ ti Benin Republic àti Togo nìkan ní dẹ́rù bà yín tẹ́lẹ̀ àwọn tún ti ṣetán láti nawọ́jà wọn ò dé àwọn orílẹ̀-èdè míì bíi Uganda àti àwọn ilé ìtókù náà ò wọ́n ní ṣe akọ̀ròyìn òun gangan ó mà ní ọkàn òun ò balẹ̀ àyà òun máa ń jẹ́ ẹ̀rú máa ń bá òun Umaru Audu lánàá olóṣàlàyé ọ̀rọ̀ fáwọn akọ̀ròyìn Vanguard pé ọkàn tòun ò balẹ̀ o látàrí akọkọlukọ ìwádìí tóun ṣe nípa àwọn ilé ẹ̀kọ́ tí ń fún àwọn akẹ́kọ̀ọ́ ní òfegè gbàgede ìwé ẹ̀rí wọn ni àwọn ìwádìí tóun sì ṣe òun náà ló fi hàn wípé àwọn ilé ẹ̀kọ́ òun wọn ò fi ẹsẹ̀ múlẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ ọ̀nà ayédèrú náà ni wọ́n sì ń gbà láti fi máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tí wọ́n sì tún fún wọn ní ìwé ẹ̀rí léyìí tí ó tún fún wọn láǹfààní láti ní pé wọ́n tún lè lọ sìnrú ìlú ní orílẹ̀-èdè wa nàìjíríà pẹ̀lú irúfẹ́ ìwé bẹ́ẹ̀ wọn ni akọ̀ròyìn tí máa fi mú fínlẹ̀ ọ̀hún òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ wípé ìwé ẹ̀rí tóun kúkú gbà láti àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún ń bẹ lọ́wọ́ òun lẹ́yìn ọ̀sẹ̀ mẹ́fà ṣàǹgìlìtì péré tóun lò nílé ẹ̀kọ́ ọ̀hún ni ẹ ti yá fóun ní ìwé ẹ̀rí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó ṣe ń kọ́ pẹ̀lú iléeṣẹ́ amóhùnmáwòrán ti Channels lánàá òde ìlú ti sọ di mímọ̀ wípé ó mọ̀ jẹ́ nǹkan tí ó ba òun lẹ́rù ẹ̀yìn náà sì mọ bí ètò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà bí ó ti ṣe rí tó yẹ pé lórílẹ̀-èdè yìí gan àwọn tó jẹ́ akọ̀ròyìn wọn ò ní ìfọ̀kànbalẹ̀ inú fu àyà fu òní púpọ̀ nu wọn òní ọtí ń ṣiṣẹ́ wọn nígbà nígbà tí wọ́n bí i pé bò wà lẹ́sẹ̀ fẹ́ síbẹ̀ ó ní ẹ̀ wò ó kóhun ó má tàn yín o àyà tòun ń já o ẹ̀rù sì ń bà òun kó má jẹ́ pé wọ́n ò lọ gbèrú òun látẹ̀yìn wá. ọ̀rọ̀ nípa ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà òun hmm. rèé o ó pọ̀ díẹ̀ tí wọ́n kọ sínú ìwé ìròyìn wọ́n ní àwọn èèyàn báyìí wọ́n tún ti bẹ̀ sí káyà sókè o ní àbújá torí pé àwọn atiláwí wọn ò sinmi iṣẹ́ láabi wọn báyìí o èèyàn méjì la gbọ́ pé ó jẹ́ ọlọ́pàá tí wọ́n ti jí lọ kódà pa àtúngbọ́ pé àwọn olùgbé ní àwọn agbègbè kan ní Àbújá wọ́n ti palẹ̀ wọ́n mọ́ àwọn agbésùmọ̀mí pẹ̀lú àwọn tó dè hámọ́ra ìbọn wọ́n tún bẹ̀rẹ̀ ọṣẹ́ wọn báyìí ní olú wa Federal Capital Territory ní Àbújá ọ̀ nínú èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe yìí ńṣe la gbọ́ pé wọ́n ṣe èèyàn méjì léṣe èyàn tó jẹ́ ọlọ́pàá lákòókò tí wọ́n jọ dojú ìjà kọra wọn wọ́n ní àwọn ọlọ́pàá gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú àwọn jàǹdùkú agbébọn yìí nígbà tí ọwọ́ àwọn ọlọ́pàá dùn wọ́n díẹ̀ síbẹ̀síbẹ̀ o wọ́n ní méjì inú àwọn ọlọ́pàá ni wọ́n ṣèṣe àgbọ̀ pé àwọn tó wá jẹ́ ọlọ́pàá wọ̀nyí wọ́n ti gbé wọn lọ sí ilé ìwòsàn tí ń bẹ nítòsí nígbà tó sì jẹ́ pé àwọn èèyàn tí wọn ò tí ì mọye wọn ni wọ́n gbọ́ pé wọ́n palẹ̀ wọn mọ́ ní agbègbè kan tí wọ́n ń pè ní Zuma Zuma Community ní Buhari Area Council ní òwúrọ̀ àná ìlà gbọ́ pé wọ́n tún wá ọtí sí ẹlẹ́ẹ̀karùn-ún láti ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìpòrò gan wọ̀nyí wọn ní agbègbè kan ní ìpínlẹ̀ Niger èyí tó súnmọ́ olú ilẹ̀ wa ní Buhari ní Àbújá ibẹ̀ ni wọ́n ti kọ́kọ́ ṣe ọ̀ṣẹ́ ńṣe ni àgbọ́ pé èèyàn bíi márùndínlọ́gọ́ta ni wọ́n palẹ̀ mọ́ tó jẹ́ pé èèyàn bíi mẹ́ta ni wọ́n rí òkú wọn ní ilẹ̀ ńbẹ̀ ẹnìkan tó jẹ́ ẹ̀kẹrin ni a sọ pé ó jẹ́ ìyàwó pásítọ̀ kan ní ilé ìjọsìn Redeem pásítọ̀ tí wọ́n wà ní Àbújá ń bẹ̀ kódà wọ́n ní ẹlòmíì nínú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n sọ pé wọn ò tí ì gbé ẹ̀mí mì ni wọ́n wà tí wọ́n sì mí pókan pókan nínú àwọn ilé ìwòsàn níbi tí wọ́n kó wọn lọ fún ìtọ́jú mẹ́ bákan náà ní Nasarawa àwọn agbébọn wọ́n tún yà lọ ilé ìtajà ńlá kan èèyàn mẹ́rin ni wọ́n rán sí ọ̀run àpàpàǹdodo látàrí gbogbo àwọn nǹkan tí wà ń ṣẹlẹ̀ yìí ẹnìkan tó jẹ́ ọmọ inú ilé ìgbìmọ̀ asòfin ní Àbújá ti ń sojú àárín gbogbo ìpínlẹ̀ Plateau Senator Dicket Plang ó ti ké sí ìjọba àpapọ̀ pé kí wọ́n lọ rèé gbé ibùdó kankanlẹ̀ tí ó jẹ́ ibùdó àwọn ọmọ ológun permanent military formation tí ó dúró ní àwọn agbègbè tí wọ́n hàn pé ìjàngbọ̀n sábà máa wáyé ńbẹ̀ níbi tí àwọn tí ń ṣòro wọ̀nyí tí wọ́n ti ń ṣiṣẹ́ láabi wọn o Plange ló sọ fún iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìtọ́jú aráàlú pé kí wọ́n kó àwọn nǹkan tọ́jẹ́ nǹkan ìdóòlà ẹ̀mí àti àwọn nǹkan láti jẹ́ kí ara ó tù wọ́n lọ bá àwọn èèyàn wọ̀nyí o ní ibi tí wọ́n ti ṣe wọ́n léṣe kà sẹ́ńtọ̀ tó ń sọ̀rọ̀ fún àwọn oníròyìn nílùú Jos ní àná òde yìí níbẹ̀ ló ti ṣe àlàyé wípé ìdásílẹ̀ ibùjókòó àwọn ọmọ ológun yìí wọ́n ní ìgbésẹ̀ kan ní ọ̀jẹ́ tí yóò sì ṣe àti ọ̀wọ̀ ojútùú ṣe wàhálà tí àwọn ẹni tí wọ́n máa gbé kojú aráàlú láìrò tẹ́lẹ̀ wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí wọ́n bá dé sí àwọn aráàlú lọ́rùn wọ́n ní lójijì ní sábà máa bọ́ sí tí wọ́n bá sì ní ibùjókòó àwọn ọmọ ológun ń bẹ̀ ní bí wọ́n bá tiẹ̀ pè wọ́n wọn ò ní jìnnà láti dé sí ibi tí wọ́n bá ti ń ṣe ọṣẹ́ wọn lórí ìṣẹ̀lẹ̀ làlúrí tó wáyé ní ìpínlẹ̀ plateau tí ìjọba àpapọ̀ ilẹ̀ yìí sì ní káwọn èèyàn bẹ̀ ń fọkàn àwọn ó bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn ohun ìtura fún àwọn èèyàn wọn wọn ní ìjọba àpapọ̀ ló ti fi ọ̀rọ̀ ọ̀hún ṣe iṣẹ́ báyìí bó ṣe jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní pín oúnjẹ àtàwọn ohun ìtura kan fún àwọn èèyàn tí wọ́n lùgbàdì àkọlù táwọn olubi ẹ̀dá kan ti ń ṣe ní alẹ́ ó kọ̀lá wọ́n ní nídìí èyí mínísítà tí mójútó ọ̀rọ̀ ọmọnìyàn àti bí wọ́n ti ṣe fẹ́ lé ìṣẹ́ tòun ti òṣìwọ̀gbẹ́ nílẹ̀ yìí ọ̀mọ̀wé bẹ́tà ẹ̀dùn òun náà ni ó ti wà ní ìpínlẹ̀ plateau láti máa ṣe àkóso bí wọ́n ti ṣe fẹ́ dá àwọn èèyàn ọ̀hún lóhùn mínísítà ọ̀hún òun náà ló ṣàlàyé ọ̀rọ̀ pé látìgbà tí òun ti lọ ṣe àbẹ̀wò ojú mi tó síbi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ pẹ̀lú gbogbo àwọn tí ń jẹ́ òṣìṣẹ́ ní ilé iṣẹ́ náà òun náà ni àwọn ti rí dájú wípé ẹ wò ó àwọn tí ń jẹ́ òṣèlétò ààbò wọn kún ń ṣiṣẹ́ wọn ń gbìyànjú ìyá adìẹ ìyẹn ni ò jẹ́ ká mọ̀ wípé adìẹ kúkú ń làágùn Rasheed Ọ̀làǹrẹ̀wájú Zubair tó jẹ́ olùbádámọ̀ràn àgbà lórí ọ̀rọ̀ ìgbóhùnsáfẹ́ àti ìlúkoro fún mínísítà tí mójútó ọ̀rọ̀ ọmọnìyàn àti ilé ìṣẹ́ òun òṣìwọ̀gbẹ́ ní orílẹ̀-èdè yìí nínú àtẹ̀jáde tó fi léde lánàá ló sọ di mímọ̀ wípé ẹ̀dùn òun ní ó ti ṣe àbẹ̀wò sáwọn ilé ìjọsìn kan àti àwọn ibi táwọn èèyàn kan ti ń fi orí pamọ́ sí àwọn tí wọn ò nílé lórí mọ́ àtàwọn ibùdó kọ̀ọ̀kan láti mójútó bí àwọn tó jẹ́ olùjọsìn àti àwọn tí wọ́n fi ara káṣá nínú ìṣẹ̀lẹ̀ là lórí ọ̀hún bí wọ́n ti ṣe rí ibi fi orí pamọ́ sí i ó wá mú àrídájú wà fún ọ pé ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu òun náà ni ó ní àfọkànsìn o láti wá ojútùú láéláé sí ìṣòro èyí tí ń kojú àwọn èèyàn pàápàá jùlọ lágbọ́nrin ti ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún ó sọ di mímọ̀ wípé àwọn ohun amáratuni eléyìí tí àwọn ọmọ pín fún àwọn èèyàn wọn wọn ní iṣẹ́ kọ́mọ́nkóbó òun náà ni àwọn fi iṣẹ́ ọ̀hún jẹ́ o tó sì jẹ́ wípé àwọn ò rí dájú pé àwọn èèyàn wọn padà sí àwọn ilégbèé wọn nígbà tí ó bá di tuntun ṣetán mínísítà ọ̀hún náà ló ṣàlàyé ọ̀rọ̀ pé iléeṣẹ́ ìjọba èyí tóun bá ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ iléeṣẹ́ ọmọ ológun ní orílẹ̀-èdè wa nàìjíríà àti ìjọba ìpínlẹ̀ plateau òun náà ni àwọn jọ ń ṣiṣẹ́ tọ bí wọ́n ti ṣe fẹ́ pín àwọn ohun ìtura ọ̀hún fáwọn tó lùgbàdì àkọlù tó wáyé nípínlẹ̀ plateau. ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ arákùnrin kan tó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn fún ẹ̀sùn ìpànìyàn iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers ọwọ́ wọn ti tẹ arákùnrin ẹni ọdún márùndínlógójì kan tí wọ́n mọ̀ pé ọpọn mọ̀ tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ òkùnkùn ni ní ìpínlẹ̀ Rivers níbi tó ti jẹ́ pé lójúmọ́ ayé ní ń gbé ẹ̀mí àwọn èèyàn gbóná wọ́n pe arákùnrin ọ̀hún ní Bakui Amaye tí ìnagijẹ ń jẹ́ the law ní ẹlẹ́mẹ hmm, wọ́n ní ìtanilólobó tó dé sí etí àwọn ọlọ́pàá ń bẹ̀ náà ló jẹ́ kí wọ́n lọ rèé gbé arákùnrin ọ̀hún janto tí wọ́n sì ti lọ rí fi ojú rẹ̀ wíná òfin lọ́ọ́lọ́ọ́ báyìí ẹ wá gbọ́ ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Kano ìgbìmọ̀ agbèfọ́ba kan tá a mọ̀ sí Kano State Hisba Board ní ọwọ́ wọn ti tẹ ọkọ̀ àjàgbéjò kan léyìí tí wọ́n kó ọtí sí inú ẹ̀ tọ́pọ̀ àwọn ọtí líle ni ọ̀ tó jẹ́ pé ìgò tí wọ́n kà ń bẹ̀ yọ jẹ ẹgbẹ̀rún lọ́nà mẹ́rìnléní ogún twenty four thousand bottles ni wọ́n kà ń bẹ̀ gẹ́gẹ́ bí ìgbìmọ̀ hisba yìí bí wọ́n ṣe wí wọ́n ní wọ́n gbẹ́sẹ̀ lé àwọn ọtí wọ̀nyí èyí tí wọ́n ń rù kọjá lọ ní Zaria Road ní ìpínlẹ̀ Kano kódà dẹ́rẹ́bà tọwọ́ ọkọ̀ ọ̀hún àtàwọn méjì wọ́n he wọ́n o ẹni tí í ṣe ọ̀gá àgbà ní Kano State Hisba Board ọ̀gbẹ́ni Abba Sufi ló sọ̀rọ̀ náà pẹ̀lú àwọn oníròyìn tó sọ wípé àwọn ti mú wọn láti fi ojú wọn wí náà òfin kódà ọkọ̀ tí wọ́n fi gbé ìgò ọtí wọ̀nyí tó ti ń bẹ nínú wọn àti ọtí inú ẹ̀ gbogbo ẹ̀ ni wọ́n ti gbé tí wọ́n sì fi wọ́n gbẹ́sẹ̀ lé lórí o torí àwọn tó fẹ̀yìn pọ́n wọnú ìlú ọ̀gànjọ́ òru ni wọ́n wọlé isba yìí ẹni tó ń gbẹnu sọ fún wọn lóní àwọn tí ń sọ fáwọn èèyàn pé kí wọ́n jìnnà sí ọtí líle ní mímu àti gbígbé fífẹ̀yìn pọ́n ọtí wọ̀lú pẹ̀lú ọtí bíà ni o pẹ̀lú àwọn nǹkan míì tó jẹ́ ọtí tí máa jẹ́ kojú òpò fírí ìpínlẹ̀ Kánò láwọn ọ̀gbàgbàkúgbà o ẹnikẹ́ni tó bá sì gbèrú àwọn kan bẹ́ẹ̀ wá sí ìpínlẹ̀ àwọn ò fi òfin hàn orúkọ tí òfin jẹ́ kó tó di pa lọ sẹ́ka àpolówó ọjà ẹ gbọ́ àwòrán apanilẹ́rìn kan rèé mhm. bó sì panilẹ́rìn bí ọ̀panilẹ́rìn èmi ò tiẹ̀ mọ̀ bọ́ bá pọ̀ lẹ́rìn kọ́ sọ mi obìnrin kan bí ọkọ ẹ̀ tí ẹ̀ ní bá sọ̀rọ̀ náà torí wọ́n dàgbà tó ra wọn ọkọ wa àwọn ìgò mọ́ igbáyà báyìí ìgò ọtí ni o mm. ó ní ah, Joshua ó tún ti bẹ̀rẹ̀ inú ọdún tuntun pẹ̀lú ìgò ọtí tó ń wà mọ́yà káàkiri wọ́n ní ṣe ìgò ọtí ńlọ́wọ́ apààyàn bíi ọgọ́rùn-ún méjì ní Plateau ni àbí ní Taraba ìmílẹ̀ ah. jẹ́ ń jayé orí mi. Ah. ajá balẹ̀. aya alága alága ìjọba àbílẹ̀ Ìbàdàn North West Alhaja Alirat Fọláṣadé Adépọ̀jù ó ti gba àwọn ìyálọ́mọ nímọ̀ràn láti dákun dábọ̀ ṣàmójútó àwọn ọmọ wọn dáadáa káwọn ọmọ wọn yìí lè bá kẹsẹ̀ járí láwùjọ lọ́jọ́ iwájú àyà alága fọ̀rọ̀ ìmọ̀ràn ọ̀hún léde ní orí eérú àti oníyanrìn primary health center ìnálẹ́ndé nílùú ìbàdàn níbi tó ti ṣàbẹ̀wò sọ́dọ̀ ọmọ àkọ́kọ́ tí wọ́n bí lọ́dún tuntun tá a wà yìí 2024 bẹ́ẹ̀ ló sì pèsè àwọn ẹ̀bùn nǹkan lílò tó ń ti ẹ̀bùn owó fáwọn ìyálọ́mọ ọ̀hún síwájú sí àyà alága ìjọba ìbílẹ̀ ìbàdàn north west ó ń sọ di mímọ̀ wípé ẹ̀bùn ńlá gbà látọ̀dọ̀ ọlọ́run ó ní ọmọ tuntun jòjòló èyí gan ló fi yẹ kí àmójútó tó péye kó wà fún wọn lẹ́yìn náà aliaja alirat fọláṣadé adépọ̀jù ó ń kí ìyálọ́mọ kú oríire bẹ́ẹ̀ ló sì ń rọ̀ wọ́n láti fi àpẹẹrẹ rere lélẹ̀ kí wọ́n sì máa ṣètọ́jú wọn dáadáa pẹ̀lú ìgbésẹ̀ fífún ọmọ lọ́yàn fún oṣù mẹ́fà àkọ́kọ́ gbígba abẹ́rẹ́ àjẹsára tó ń ti jíjẹ oúnjẹ aṣara lóore fáwọn ìyálọ́mọ yóò lè dènà àrùn karùn-ún nínú àgọ́ ara wọn alhaji alirat fọláṣadé adépọ̀jù ó tún mọ rírì gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ olúṣèyí abiodun makinde tó ń ti aya wọn ìyáàfin olúfúnkẹ́ makinde fún ti àgbékalẹ̀ àwọn ètò tó ní ṣe pẹ̀lú ètò ìlera àti ètò fáwọn ìyálọ́mọ tó sì mú àdínkù débá ikú òjijì láwùjọ bákan náà alhaji alirat fọláṣadé adépọ̀jù ó tún dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ alhaji abdulrahman ọlánrewájú adépọ̀jù fún àtìlẹ́yìn rẹ̀ lórí àgbékalẹ̀ ètò ìgbáyégbádùn àwọn obìnrin àwọn ọmọkùnrin méjèèjì eléyìí tí wọ́n bí ọmọkùnrin tí wọ́n kọ́kọ́ bí lọ́jọ́ kínní oṣù kínní ọdún 2024 ní orí eru primary health care center ọmọkùnrin ẹlẹ́ẹ̀kejì wọ́n bí lọ́jọ́ kejì oṣù kínní ní oníyanrìn primary health center ìnálẹ̀ndé nílùú ìbàdàn arábìnrin táwàkálítù ṣìyànbọ́lá àti arábìnrin adẹ́nìkẹ́ ibrahim àwọn ìyálọ́mọ méjèèjì wọ́n ń dúpẹ́ lọ́wọ́ aya alága wọ́n sì ń gbaládùra kọ́lọ́run ọba nínú àánú rẹ̀ kó máa fi ọ̀pọ̀lọpọ̀ oore rọ́pò fún pẹ̀lú àlàáfíà tó péye matron orí eru primary health care center arábìnrin adeleke aj àti akẹgbẹ́ rẹ̀ tó wà ní oníyanrìn primary health center arábìnrin ọ̀làdòyìnbó ro wọ́n dúpẹ́ lọ́wọ́ aya alága ìjọba àbílẹ̀ ìbàdàn north west lákòótán àwọn tí wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú aliaja alirat fọláṣadé adépọ̀jù òun láti rí supervisory councillor fún ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àwọn obìnrin arábìnrin ìyábọ̀ lawal arábìnrin táyé mákindé women leader ward three bákan náà ìbàdàn north west phc coordinator arábìnrin adédìgbà ìbàdàn north west mie arábìnrin lawal àti community inspector officer arábìnrin ọlọ́ṣundé arábìnrin ramon talade agbẹnusọ fẹ́tò ìròyìn àti kéde sétígbọ̀ aráàlú níjọba àbílẹ̀ ìbàdàn north west tó wà ní onírèké nílùú ìbàdàn òun ló fi àtẹ̀jáde yìí síta ajá balẹ̀. ajá balẹ̀. gbogbo mo lè gòkè mo lè sọ. bá a ti ń bójútó ṣe wa tó. ó yẹ ká lè bójútó ìlera ara wa jù bẹ́ẹ̀ lọ. ní global young pharmaceutical limited iléeṣẹ́ tó ń ta àwọn oògùn aṣaralóore. tó jẹ́ òjúlówó fi sọ bẹ́ẹ̀. pé ìlera lóògùn ọrọ̀. díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń ti iléeṣẹ́ wa jáde. supade sirọ tó ń da agbára padà ságọ̀ ara. ní kété lẹ́yìn àìsàn tàbí ìfarapa. alpha ìyẹn kún fún èròjà aṣaralóore. ságọ̀ ara wa nílò ní gbogbo gbà. kéema ṣáà fún gbogbo ọkùnrin láti ṣẹ̀ṣẹ̀ akọni níwájú ìyàwó ẹ̀. ewé àtẹ̀gbò la fi pè lò ẹ̀. rockwell grape water ó dára fún gbogbo ìyálọ́mọ láti gba àwọn ọmọ wọn lọ́wọ́ àrùn jẹ̀wọ́ average ORS ó dára láti fòpin sí ìgbọ̀nsẹ̀ gbuuru ojú ẹsẹ̀ ló máa dá okun padà ṣẹ́gun ara díẹ̀ lára àwọn oògùn aṣaralóore tó ń jáde láti global young pharmaceutical limited tá a ṣe lọ́nà ìgbàlódé gbogbo àwọn oògùn ìlàjọ NAFDAC lù ló ń tẹ̀ ẹtú yáyá máa bọ̀ wá bá wòlíì pàdé nínú ìrìn àjò ninety days tó ń lọ lọ́wọ́ lórí òkè àbílà mountain of fire amúlòkọ ìbàdàn. bẹ́ẹ̀ni o tí ó dórí òkè àfínà mountain of fire ó wà lámúlòkọ ọ̀nà kan náà ìlú ìbàdàn nínú ìrìn àjò aládọ́run ọjọ́ ninety days tí wòlíì olúborí yóò mọ fi àwọn àtàdúrà ajagun fún gbogbo ẹ̀dá tó bá fi ìgbàgbọ́ gun orí òkè àfínà wà báyìí báyìí oúnjẹ wà lójoojúmọ́ láti fi máa bírèkì fáwọn tó ń gbà wẹ̀ bẹ́ẹ̀ ni àdúrà ìkọ́ni ìyanu àfihàn wa lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ̀sìn àtọ́gun ọ̀pọ̀ ìrìnsẹ̀ ọlọ́run ló ń darapọ̀ mọ́ wa ó lọ lọ́wọ́ báyìí o láti oṣù dísẹ́mbà january february tó fi wọ march oṣù kẹta ọdún tuntun four unforgettable months of miraculous transformation of life lélẹ̀ yìí o ẹ pé zero zero two three three eight one four one seven ọlọ́run olúborí ń ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀lẹ̀ dẹ́. ajá balẹ̀. a kí yín káàbọ̀ padà níwọ̀nba ìṣẹ́jú péréte tó kù ẹja fún yín ní kan àbí méjì sí i kí ẹ̀yin náà kí ẹ fi mọ́ jó gẹ̀lẹ́dẹ́ báwọn tí a tún fi sọ gbogbo ẹ̀ di ọ̀la ẹja lọ sí ọ̀dọ̀ gómìnà wọn ní ìpínlẹ̀ Imo Hope Uzodinma òun ló ti rọ àwọn ọmọlẹ́yìn Kristi lórílẹ̀‐èdè wa Nàìjíríà tóun ti ààrẹ ilẹ̀ yìí pé kí wọ́n fọkànbalẹ̀ torí pé gbogbo àwọn àfọkànsìn tí ààrẹ Bọ́lá Tinubu eléyìí tó ní fún orílẹ̀‐èdè wa Nàìjíríà àwọn nǹkan tó dáa ni tó dáa káwọn èèyàn ó sì wàá máa fi àdúrà kí wọ́n máa fi tì í nídìí ni wọ́n ní iṣẹ́ rí gbogbo ohun tí ààrẹ Bọ́lá Tinubu tó kó wá fún orílẹ̀‐èdè Nàìjíríà ìyìn tó mọ̀ dáa gbá àmọ̀mọ̀ ni tí ó uzodinma ńlọ rawọ́ ẹ̀bẹ̀ Ni olú iléeṣẹ́ ẹgbẹ́ CAN ti ń bẹ ní Òwèrì níbi tí a ti ń ṣiṣọ lójú ètò kan láti pín ìrẹsì fún àwọn ìpínlẹ̀ kan ilé tí ń bẹ lẹ́kùn ìlà oòrùn gúúsù orílẹ̀ wa Nàìjíríà ìrẹsì ọdún ni o wọ́n ní ààrẹ Bọ́lá Tinubu òun náà ló pa àwọn àtọ̀ ọ̀hún kalẹ̀ àwọn nǹkan tí yóò jẹ́ kí iṣẹ́ òun òṣì kó tún fi orílẹ̀ ibì kan díẹ̀ lára àwọn ọmọ orílẹ̀ Nàìjíríà òun náà ni ààrẹ Bọ́lá Tinubu kúkú ń ṣe gómìnà Hope Uzodinma òun ló ní òun dúpẹ́ o lọ́wọ́ Elédùmarè fún àánú eléyìí tí àwọn rí gbà láti rí i dájú wípé gbogbo àwọn ìlàkọjá táwọn láǹfààní àti ìlàkọjá lọ́dún 2023 àwọn ò mọ̀ bá lọ ọdún 2024 yìí ọdún ayọ̀ náà ni yóò wá jẹ́ fún gbogbo wa ó ní bí ẹ̀ ò bá gbàgbé wípé lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2023 ó ní ààrẹ Bọ́lá Tinubu wọn ló ti gbé àwọn ètò kan kalẹ̀ láti mú àyípadà ọ̀tun dé bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà láti mú àdínkù dé bá ìṣẹ́ ògùn òṣì tí ń fi àwọn ọmọ ilẹ̀ yìí lápè pàápàá jùlọ láti ró owó náírà lágbára lára láti jẹ́ kí ètò ọrọ̀ ajé wa ó jí pépé sí i láti pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fáwọn tí ò níṣẹ́ lápapọ̀ láti jẹ́ kí orílẹ̀-èdè wa Nàìjíríà kó kúrò ní èbúté òfo bọ́ sí èbúté ògo wọn níṣẹ́ rí gbogbo tí ààrẹ Bọ́lá Tinubu kó wá fáwọn ọmọ ilẹ̀ yìí àtòrílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ ẹ̀yin ọmọ ilẹ̀ yìí ẹ fọkàn nítorí wípé n tó dáa gbáà ni ẹ wo wọn ní ká mọ ṣọ́ra fún erékeré o erékeré rèé wọn ní Eh, ọmọ bú ní bíò mm, mm. ní ìpínlẹ̀ Ẹdó wọn ni ìbànújẹ́ mọ̀ dórí àgbàkodò nígbà tí ọmọbìnrin kan eh, tó dédé pariwo olè olè lé arákùnrin ẹni ọdún mọ́kànlélógún lórí láì mọ̀ pé igbe olè tó ń palẹ̀ lórí òun tí kì í sì ṣe pé olè ni ìní ọ̀ràn lọ sọ̀rùn níṣẹ́ ni ìbànújẹ́ dorí àgbàkodò ní ọjọ́ kérésìmesì gangan báyìí arákùnrin kan tí wọn ò fowókọ rẹ̀ sínú ìwé yìí ní ẹni ọmọ ọdún mọ́kànléní ogún ni tí obìnrin kan dédé pariwo ó lè lè ní orí fìjìláńtẹ́ tóun ti kẹ́bọn rẹ̀ lẹ̀ ó yìn mọ́ gbàá ó sì rán lọ sí ọ̀run àsàǹtẹ ṣètì rí nǹkan erékeré báyìí ìní máa bí ìbíkúbí kọ́nà ọba ìlédùmarè kọ́ máa sọ́ni ni ẹ wá gba eléyìí kó tó di pé a ṣẹ̀rí padà lórí ìròyìn àjàbalẹ̀ fún ti òní ìpínlẹ̀ ọ̀ṣun wọ́n ti buwọ́lu ìyànsípò àwọn ọba aláyé mẹ́fà ìpínlẹ̀ ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba oníbẹ̀ ti buwọ́lu kí àwọn ọba aláyé kan wọ́n bọ́ sí ipò àwọn baba ńlá wọn báyìí o lórí àwọn àpèrè tó ti ṣòfò fún àwọn agbègbè ọ̀hún kọmíṣánná fún ètò ìròyìn àti ìdáràlú lẹ́kọ̀ọ́ kọ́lápọ̀ alimi ló sọ̀rọ̀ náà jáde nílùú òṣogbo ló ní bí wọ́n ṣe yàn wọ́n ni wọ́n ti fi sọwọ́ sí ìta fún àwọn èèyàn báyìí pé láti mọ̀ wípé wọ́n ti di orí adé o àwọn tí wọ́n yàn ni Prince Adekunle Waheed eleko ti Èkó-Òǹdè Prince Astrop Adeola alọ́rọ̀ ti Ìlọ́rọ̀ Ìjẹ̀ṣà àti Prince Mark Adéyìn oníṣẹ́ ti Iṣẹ́ Ìjẹ̀ṣà àwọn tó kù ni Prince Suleiman Adebayo. Prince Badmus Rafiu àti Prince Johnson Oyewale gẹ́gẹ́ bí wọ́n ṣe fi sínú àtẹ̀jáde ọ̀hún wọ́n ní àwọn ọba aláyé míì wọ́n tún ní ìgbéga o bíi àwọn bíi mọ́kànlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun bákan náà nígbà tí àwọn àmọ́ sọ fún yín pé àwọn ìròyìn ìrọ̀lẹ́ ayé ó kúnnù ìwé ní òwúrọ̀ tòní o. Mm, ṣùgbọ́n kò tó mú un jáde <laughs> ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà náà ká tó wá fẹnubà àwọn èèyàn ní tètè. àjà balẹ̀. àjà balẹ̀. special saturday ní fún ẹ àtẹ̀bí rẹ tí ẹ bá lè wá sípàdé àdúrà sátidé àkọ́kọ́ lóṣooṣù tó ń wáyé ní feast of christ bible church ológun ẹ̀rú ìbàdàn mantle of divine mercy àkòrí rẹ̀ o ẹni. mantle of divine mercy. àmúre àánú látòkè wá ní o. gbogbo ní kojíko ló máa rí àmúre yẹn gbà. lọ́jọ́ sátidé oṣù kọ̀ọ̀kan nínú ilé ọlọ́run wa. feast of christ bible church tó one second power line. along Èrúwà road ológun ẹrú promise land ìbàdàn. láàrin aago méje òwúrọ̀ kùtù sí aago mẹ́wàá àárọ̀ ni. sátidé àkọ́kọ́ lóṣooṣù ló ń wáyé o. prophet and pastor ní sísá yọrí ni oyè wù mí jẹ́ bi. lónìí kì í sọ fún ọ wípé a fi àánú wá orí. olóore rẹ yóò wá ọkàn sí olóore àgbàyanu. nọ́mbà yìí ni kò gbé fún àlàyé àtìrànlọ́wọ́ àdúrà. zero eight zero three three seven six six nine four zero. man two of divine mercy. amúri àánú látòkè wà lákòrí ìpàdé àdúrà olóṣooṣù yìí o. tell somebody to tell somebody that Jesus is real heaven is real. bàbá ẹ̀ sọ àsálà kan pẹ̀lú olúwa àsálà kan pẹ̀lú olúwa twenty twenty four ó ní ètò àdúrà tọ́lọ́run pa láṣẹ láti gbé kalẹ̀ lọ́dọọdún látẹnu wòlíì àgbáyé ìránṣẹ́ ọlọ́run àfàṣẹ ọ̀rọ̀ tó gun èṣù mọ́lẹ̀ prophet john olúolúwa pè mí ó pè yí síbi ètò àdúrà ọlọ́jọ́ kan ṣoṣo ètò àdúrà yìí la fi ń sílẹ̀kùn ọdún tuntun ọjọ́ kan ṣoṣo ni ẹ mi ṣe ẹ̀ ìta ó ṣe ní csc one yard of miracle àgbàlá ìyanu jésù district headquarter jésù la pe àkórí ẹ̀ kí ni mo pè é jésù èyí tó ń bẹ ní number one yẹ́rọ̀kún fìlà ọlọ́gòkè àkànwó street àbáyọ̀mí ìwọ́rọ̀dù ìbàdàn èyí tó máa wáyé ní ọjọ́ karùn-ún oṣù kínní ọdún twenty twenty four aago mẹ́jọ àṣálẹ́ la máa bẹ̀rẹ̀ dé àfẹ̀mọ́jú kẹ́lẹ́lẹ́ evangelist dr bukola kí adéṣẹ́wọlé jésù ni ó máa dàlúbọ̀ lẹ̀ fi kọrin ẹ̀mí ẹ̀ láwọn nkọrin ẹ̀mí tó kù ogun ayé kẹ̀dàgbà lọ́wọ́ ọlọ́run prophet john olúolúwa pẹ̀lú àdúrà ni ó gbà má ṣàwáwí àwọn wo ló ní kó o fòkó nìṣó àṣálẹ́ kan pẹ̀lú olúwa rí kó o wà ń bẹ̀ ẹ̀dì àkọ́kọ́ nínú oṣù kínní twenty twenty four òkú tó bòrú dẹ̀dẹ̀ wọlé ó gbọ́dọ̀ bòrú dẹ̀dẹ̀ jáde jésù olúwa retí rẹ o. ajá balẹ̀. ajá balẹ̀ àjàràwọ́ ni àwọn òròyìn tó kù àmọ́ kó tó di pé àdìdì ẹja mẹ́nuba ilé yìí lórí ìdìtẹ̀gba ìjọba tó kété bórù mọ́ lọ́wọ́ ní Sierra Leone ẹni tí ó ti jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí mẹ́ Kòròmà wọ́n ti fi ẹ̀sùn kàn ó ẹ̀sùn ìdojú ìdọba délẹ̀ kódà pa àgbọ̀pẹ̀ àjọ ECOWAS wọn ó gbé wá kọ́ wá sátìpó ní ilẹ̀ Nàìjíríà alright ẹ jẹ́ kí èyàn kọ́ mọ jẹ́bi tá a ti fi pinpinpin tá a fi gùn kí ìyókù ròyìn kọ́ mọ di ní ọ̀la pẹ̀lú ògo ọlọ́run ọba títí di àkókò náà àyọ̀ǹda orí atẹ́gùn fún mayor isaac fún ètò tí ọ̀pọ̀n sókàn situation room tí ní tòótọ́ abọ́ládé ọmọ sàlámì èmi ò ní ṣe nǹkan tí ó bò kọ́ bàbá tèmi jẹ́ o ire ẹ ṣeun tẹ́ gbọ́ wa gbádùn wa lórí ìròyìn ajá àbálẹ̀ fún tàárọ̀ òní ramat kájọlá ọlárẹ̀wájú ńlọ́kọ̀ mi ẹ̀mọ̀ yáṣẹ́. tán tán tán ṣe bẹ́ẹ̀ jọ ọmọ ìkúrò Fresh FM one oh five dot nine yan Paso Police òun láyé ń gbọ́ tó mi ilẹ̀ tètè jó music house ní Ìbàdàn ní challenge náà àgbẹ̀ máa bá àgbà àgbà. Fresh FM